àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o. sunmi sunmi sọlá àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o. ìkókó tó máa jẹ́ ká ìdí rẹ̀ gbóná o ìdí rẹ̀ gbóná gangan dání dání tẹkisá máa ta tán o tekisa manita kan. ìkọ̀kọ̀ tá máa jáka ìdí rẹ̀ agbóná o ìdí rẹ̀ agbóná. everybody look ojú ọjọ́ ṣú dẹ́dẹ́ àfi bí kurukuru. àwa kò bóyá òjò ni yóò fi ràn án àwa kò bóyá oòrùn ni yóò fi ràn án. àmọ́ èyí ò wo ohun máa gbé ayé rẹ̀ ṣe o. bóyá àwẹ̀ ṣe rere o. ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré ṣe má nílé ká yóò mẹ́ta parí sàtórí ọ̀la wà ní kò ṣe rere o. wọ́n dá lọ́lọ́gbọ̀mọ̀. àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o sunmi sunmi sọlá àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o olùwàsókè sọlá. ìkókò ló fẹ́ ẹ̀ fún ọ. láàánú kẹ́ máa ṣe ju owó owó owó owó owó lọ báyìí. ok torí kí wá ni mo ṣe fẹ́ yín torí kí la ṣe wà láyé torí kí ni ẹ ṣe rí gbéyàwó yín lọ torí kí ni ná. Oh my god last week mo ṣe fún ní five hundred thousand kan kí ló fi ṣe. mo náà ni tí n bá nílò owó mi ní ìbéèrè owó lọ́wọ́ yín mo dẹ̀ mọ̀ pé ẹ lè fún mi náà ni mo ṣe bí yín. ok listen well tó o bá lè sọ ohun tó o fẹ́ fi owó yẹn ṣe fún mi Eh, i'm not ready to give you anything this time around bó ṣe máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni sọ fún mi kí ló ṣe báyìí ta ló bá sọ. mi fún ẹ ní anything yes. ẹ eh, bàbá ìṣọ fún mi kí ni ah! kí ni tẹ́lẹ̀ ló ń tẹ́lẹ̀ lọ́wọ́ ìdáná bẹ́ẹ̀ mo bẹ ṣe nìyẹn. ẹ má ṣe yé o níbọn ni ó yá dìde. ẹ ṣàdìde ẹ dìde dúró yìí. ẹ ẹ dàbí ọ̀tá. ránṣẹ́. báwo ni o dìde o. one forty nine. o ẹ ẹ lo àwọn oògùn yìí o ẹ bá mi mú five kings. okay sir. Give me, give me. olóyè ńlẹ́ o bó pẹ́ okun adìmọ́ olóyè pẹ̀lẹ́ o báyé ṣe nìyẹn o olóyè ńlẹ́ o bó pẹ́ okun adìmọ́. ẹ kú tọ́jú dájú um, ó yẹ kó wá lóòótọ́ but ọmọ àjọ ìwà lẹ́tà. Ah, tó yẹ ní kẹrin ní ọ́fíìsì office pé uh, màá di sítá jáde níbi so a fẹ́ kí wọ́n lọ sílé so that any other medication and proper monitoring a máa wá ṣe tó kù fún wọn ní ilé. Um, doctor ṣé kò sí kẹfẹ́ discharge o. no nothing tí ẹ̀yin náà bá rí wọn ẹ rí pé dáàdì ti ń wà okay at least there is an improvement so wọ́n ní láti lọ lé any other thing tó bá need a máa wá ṣe fún wọn nílé. Um, ṣé owó ni. no no no no not at all. But it's well, okay, we all respond very well to treatment and we think it should be this time. That's what treatment. Stadium line, yeah. everything is under control. Yes, everything for coin value. I should know, sir. I should know. request yín fún living loss, nọ́ọ̀sì tí cmd tí wọ́n recommend fún family mi lélẹ́yìn pé ẹ nídìí nurse tó máa bá yín gbé tó condition chief so cmd wa ti jẹ́ ká mọ̀ wípé àìtí rí èèyàn fún ìyẹn cmd ní kí n mú wọn wá pé àwọn ṣì lè ṣe twelve hours out of twenty-four hours. ah okay that's good. and mo fẹ́ mo dá yín lójú wípé you are in same hands. These are nurse Omobunike. She's also in Mitroma. Oh, wow. Ó ti dáhùn báyìí. Ó ti dáhùn. Kò sí wàhálà. Ẹ káàbọ̀. Ẹ̀rọ ẹ ṣeun. Ṣé ìbọn ọmọ máa bẹ̀rẹ̀ iṣẹ́? Ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ma. So by eight o'clock tomorrow she is resuming here. Ah, ó dà. Aago mẹ́jọ náà ti dà, àbí? Ẹ ti dà. Ẹ ṣeun. Bàbá Ọ̀yọ́! Kí lè máa jẹ́ kí lè máa madam ẹ má wọ orí ma èyí ṣì ní láti ṣe wọn kó tẹ̀lé. kí ni sọ́kọ̀ ti báyìí kí ni mo ṣe ọ báyìí o ti dàgbà mọ́ mo ń ṣe wò bí èwe mọ́ ṣé kí n bá ṣẹ́gun ṣe ọ́ ń bẹ̀ ní ìsìn pé ọmọ ọmọ pé mi bàbá ẹ̀ ó jẹ́ wọn mọ̀ pé mi gbò bí ọ ni ní bẹ́ẹ̀mi ṣe ti wọlé mo ti mọ̀ pé ah, mo ti délé rí i eh. kí ni wọ́n fẹ́ mọ́ mi láti tún máa hàn ìdílé. no ọmọ tí mò sọ orí mi sì pé nígbà tó wá ń dọ́sí tó wá wò mí ọlá gbé wọn ti tráfù wọ ọba àwọn ẹni kankan lé inú fún mi pé ibi mo ti ṣiṣẹ́ mọ mm. jẹ́ ká mọ̀ pé mo bí ọ gẹ́gẹ́ bí bàbá ah. bẹ́ẹ̀ mo sọ fún ọmọ tí mo sọ mọ sì jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ mi ní ọ ní tí mo sọ yé mi dáadáa o jẹ́ kó yẹ kó iṣẹ́ tó wá sí bí ni kó gbajúmọ̀ kémi náà gbajúmọ̀ tèmi bàbá délé àmọ̀ sọ̀rọ̀ ọgbọ́n mo wọ́n ní kí ọ gbọ́ ìyá amọ́ṣẹ́ rẹ̀ kọ́ ọmọṣẹ́ rẹ̀ o báwo lẹ́ ń bọ̀ ní. kí ló kàn pẹ̀lú yàn kí n máa fáyé sí máa wálé.

kí ló ṣẹlẹ̀ ṣé wọn nìkan ni nurse tó wà lọ́sípítù ni. kálọ̀mí lọ síbẹ̀ stop it o ní time o ní time instead kò kò wá solution kò create time kò ní time fún mi èmi jẹ́ pé fiancé mi ni ẹ́ o dẹ̀ sọ fún mi pé o fẹ́ lọ ṣiṣẹ́ stop ẹ̀ i don't like it. babe no i don't like it. take it easy na bó mo pé matron ni má bínú. no no no má sọ pé kí n má bínú i i won't take that stop it stop it i love you that's why i'm telling you stop it stop it mi n ṣe wèrè now stop it dókítà má bínú i'm the only matron tó wà lọ hospital yẹn tó lè take care bàbá yẹn àtìgbà tí dókítà jẹ ti travel náà lọ kí n máa lọ síbẹ̀ i'm sorry now torí náà ni mo ṣe sọ mo ní mo mọ̀ pé mo ṣe ẹ̀bọ tó ní sọ̀rọ̀ ó dínú gbogbo dáadáa now i'm sorry má bínú. ok ok ok dúró ṣo fẹ́ sọ fún mi pé bó ṣe ń lọ sọ́dọ̀ bàbá yẹn bó ṣe ń lọ sọ́dọ̀ bàbá yìí all the time o fẹ́ sọ fún mi pé ẹ̀yin méjèèjì ẹ̀ ní nǹkan papọ̀ is that what you want to tell me. <laughs> ọkọ mi ń jowú ṣẹ́gun ṣẹ́gun instead kò kúkú go straight kò go straight pé torí pé òun jowú ló ṣe fẹ́ kí n lọ ṣiṣẹ́ yẹn ṣẹ́gun tèmi nìkan ṣe ṣe. nínú ìlà kẹ ọ mo stop ẹ ọjọ fi mí lẹ ma bẹ ẹ jà. ẹ my baby my baby my baby. ìlẹ̀ ló máa lọ sọ́dọ̀ máa yẹn kò dẹ̀ make sense. àgbàyà ni ẹjọ àgbàyà ni àgbàyà. bíbí lẹ ọtí pẹ́ tí mo ti. àgbàyà oṣù. ẹ lẹ́ o ẹ kọ́ra ajé ẹ kú ṣe lébi òrè a máa jùṣe fún yín ẹ ní ṣíṣe ṣé níbẹ̀ ṣe fún wọn lábẹ́rẹ́ àti ìjẹ́sàn tó jẹ́ ìwọ́nú àgọ́ ara wọn tó ṣe wọ́n lóore kò ní gbòdì lára wọn iṣẹ́ tí ìdíjọba ti parí ló máa gbé wọ́dọ̀ yín. ẹ ẹ wo bí nọ̀sibó nìkẹ́ ẹ farabalẹ̀ ṣé ìmọ̀ irú obìnrin bíi tíyìn ó ṣọ̀wọ́n lé ayé o àwọn obìnrin kọ́ wà ládùúgbò wa wọ́n máa rú àkàrà báyìí àwa wọ polo lé lórí àwa dà kìíní ilẹ̀ pàkà bí kìíní ajá àwa ṣe pàpò pàpò láti ilẹ̀ àárọ̀ báyìí wọ́n lè lọ wẹ̀ nírọ̀lẹ́ <laughs> àwọn èèyàn oníṣẹ́ kò oníṣẹ́ ló máa ń pè wọ́n ìwọ kìíní city people mo block ẹ o city people mo block gbogbo tí mo fẹ́ sọ yìí báyìí tó bá record mi fọ́gà tí ẹ máa ta ni mo block ẹ dànù nọ̀sùkọ́nìkẹ́ àwọn àgbà bọ̀ wọ́n nígbà míì àyà wà kò ní sọ̀rọ̀ ìgbà mi jẹrè ọ̀rọ̀ àwa kò ní sáyè ṣùgbọ́n lẹni èmi i Dr. Mr. Lambebe ayé wà lẹni ọ̀rọ̀ tó wà èsà burú dáadáa ló bí ẹnu àbídí bí <laughs> <laughs> ẹ bá tiẹ̀ rojú yìí àyè wojú yìí mọjá nọọsì bónìkẹ bẹ ṣe ń wo mi ara mi kò yá. àwọn ah. ah. ah. ìdábọ̀ owó mi ó jẹ́ ìṣẹ́ra mi ṣèkèṣèkè. mo ń gbọ́ yín láńbí. <laughs> ara mi tó yà ní pé ìfẹ́ kẹ́ tírìtì mi kẹ́ wá tírìtì mi ní coded way tó bá jẹ́ coded way tó jẹ́ pé èmi àti nìkan ṣe la máa tábà ní off light off your own. tẹ́lẹ̀ máa ní off light máa ní off on tí máa dàgbà sórí bàtàlà fún yín pàkà. mo ń gbowó gidi o fẹ́sí wò mí yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pẹ̀lú fifteen thousand naira fifteen thousand bàtàlà ọ̀gá yá ni o ṣùgbọ́n gbàdúrà wá dípọ̀ wà lórí seat belt yìí thirteen five ni wọ́n gbà ní ìsìn ah. má jẹ́ tọ́jú yín dáadáa. lámbébé tó bá sọ pé kí ẹran oníwò tó máa kàn nípa kó yọjú ṣé bí ìgbín tiẹ̀ wà ní. ẹ òbí ṣe rí àṣewá ìtẹ̀ wọ̀ ẹ máa bá yín gẹ̀ ti blue ẹ ní wọ́n wá ìtì mọ̀. má sọ fún ọ̀gá o. ẹ pé kí ni. ó tilẹ̀ mi jàre kó kó ṣe ìrànlọ́wọ́ kó sì dà. nurse monica ẹ eh, eh. nurse monica ẹ òrè ah, ẹ̀yìn bí lè tìrò <laughs> ṣírù èlà wa ń sọ ní òtí èrí rẹ̀ iṣẹ́ ẹni tó fẹ́ fẹ́. má má dá lóhùn rádaràda olójú òfin ríran ẹ oríru wa báyìí wò pété. dáadáa ni mo ṣe rí. ẹlẹ́dàá mi ṣé mi lè fi wí yangi èmi lè wọlé bí aṣọ ònúlẹ̀ ó dá irú náà wọn ò tẹ̀rí o àgbà tó ń lókè èmi sí tán kò ń lé gbọ̀n ẹ̀yìn èmi ni ẹ onójú òfin ríran ṣùgbọ́n orí wa ẹ̀yìn kí ni fẹ́ẹ́ fi ṣe tó ti là dẹ́yìn tó ti lápa tó ti sọ́jẹ̀ dànùdànù tẹ́ bá dalẹ̀ bó ṣe wà yìí eré tó máa mú àwọn tó ìgbà sí abúlé gbà tá máa dáhùn pa pò pa pò pa pò ẹ̀yìn kẹ̀ tó ti ṣọ́pa ó fún lójú tó sọ bẹ́ẹ̀ lórí ẹ̀ aṣọ fún lójú lásán tí màá ta dànù ẹ̀ lọ́sibọ́dì kẹ̀ ẹ̀ báwo rè. olóyè pẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ńlẹ́ o ó pẹ́ okun àdìmọ́ olóyè ìpẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ìkúnlẹ̀ o bó pẹ́ okun àdìmọ́ ọ̀pọ̀ aláǹgbá wọ́n dákun délẹ̀ o inú ìbú ń rùn wọ́n ta ló mọ èyí tí inú ń ọmọ ayé ẹ̀mẹ́ bímọ́ra yé mo sáfà yé o. obìnrin bímọ fún ni kò kọ́kọ́ má parí àníkórí máa yọ wá. ọlọ́yẹ ìpẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o. ọlọ́yẹ ńlá o. bàbá òyọ́ dúró dúró jókòó jókòó. olóye mo ti dọ́gbọ́n ara mi títí dé má ṣe má ṣe bàbá Ọ̀yọ́ àwọn àgbàlagbà sọ wípé iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ ìyá níbo ìrere àti ìjàpá fúnra rẹ̀ ìwọ náà ni mo rí fi ṣìkejì ara àtìgbà tí gbogbo ìṣòro yìí ti dé ìwọ ló jẹ́ ẹni tí mo lè fọkàn tán ah tó bá fojú inú wò ó wàá rí i pé ilé yìí ò rí bó ṣe ń rí tẹ́lẹ̀ mọ́ hmm. torí wípé mo wà lórí wíṣíà ọmọ tí mo bí kò ṣe bí ọmọ sí mi mọ́ hmm. ìyàwó mi tó jẹ́ ìyá ẹ̀ pàápàá ó ti kọ̀yìn sí mi mo wá dà kísà ẹlẹ́gbin lójú ẹbí mi mo ṣe máa máa bá gbèsè ayé mi lọ Ah. Kò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ o. Ta ni mo ṣẹ̀ gan tí ò lè dáríjì mí? Tó fi sọ pé onírú iṣẹ́ mo ti máa lò ìgbésí ayé mi tó kù. Bàbá Òjó, mi ò pa mí, mi ò jẹun. ṣé tí n bá sọ fún yín pé gbogbo tí mo náà lè kò yé mi àrùn ó yé mi tó pọ̀ àmọ́ ẹnu mi ò gbọ́rọ̀ fún òkè tí mo bá yàwó mi sọ̀rọ̀ yẹn màdá pé báyìí ẹ máa ṣe é mo sì báyìí bẹ́ẹ̀ mi ò sì pé kí n kọ́ mi nínà sọ̀rọ̀ á ah! sì hmm. ẹ dákun ní àrùkà o hmm. báyìí kọ́ lè hmm. báyìí kàn kọ́ lọ́sìn máa ń lọ dúpẹ́ ọlọ́run ọ̀gá. ṣé n tó ń sọ fún mi ni wípé àyípadà ṣì lè wà. kò sí ọlọ́run ọ̀hún sí. ẹja tó kàn lọ́wọ́ wa. àwọn sisi ni mo rí yìí o ah, ah, àdúsíyà yìí bẹ́ẹ̀ ni tẹ́ rí wá tá lọkùnrin tó ń tó ń ta nǹkan sí ẹ lára. kò sí nǹkan kan jàre ẹ wò kò sí kankan ọkàn wọn ni ọkàn wọn ni má dáhùn. Ah, ọ̀dẹ̀ lélẹ̀ má dá lóhùn rí àǹbá fún mi nìkan tẹ mú bọ̀ ni. kí lẹ́yìn náà tún sọ ẹ wo ẹ wo ẹ wo kí lẹ mú bọ̀ òun la wá gbà. gbogbo ètí ẹ̀ ń gbà lọ́wọ́ mi láti jẹ́ yín kò lẹ́yìn gbèsè. ṣé kò máa ń tóyàn ni. Ah, ìyá kan tó ẹ. ó lè tó. Ah. gbogbo ìgbà tí bá lọ sí amẹ́ríkà ń gbọ́dọ̀ mú nǹkan. mo bẹ mú mo bẹ mú gíráwà. Thank you lórí tí lọ́dọ̀ lè wọlé èyí ló lọ́dọ̀. Bàbá ẹ̀fẹ̀. Àbúrò ẹ̀ láti ẹ̀rù lè ó ṣe máa ní ìdílé. Àgbà má bàbá. Ọlọ́run ní ọmọ ìwó láti ìpàdé etí ìnòdò. Etí ń di fúnṣọ̀n mi lẹ́ni wàhálà ìkẹ̀bàjẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. Dọ́sìn nǹkan ni mo bẹ́ẹ̀ ra wa. Ìyábọ̀ sling ni mo bá òun wá a máa wọnú kíní tà ń sọ yìí tọ́pẹ́ ẹ bá rí ayé ẹ̀ bàjẹ́ àwọn sí ìdèmí sọ ó ní fúláwà lẹ́gùn ó ní wájú ìgàn. ẹ wò ó mẹ́ẹ̀ká fọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ láti jẹta làbá ti wá mọ̀ pé kẹ́ rest díẹ̀ ṣe rí ìbọ̀dá mi mi ìrírú ẹ̀rí o ẹ ṣe o wọ́n ti yàn ṣubú kó má lè dìde mọ́ kó di nǹkan tó ń gbé sórí wheelchair ìwò ah. ilé ti kọjá bẹ́ẹ̀ o. ẹ ibo lẹ wá ń gbọ́rọ̀ lọ ta ni ìyàwó ẹ̀ ti ṣubú ìyọ́ kò yé mi. Ah, ah, chief now ẹ̀gbọ́n mi. lọ́sìn. ẹ nà. lónà ṣé lọ́sìn kan tóbi ni kò ní fún un. ẹ ìyàwó ẹ̀ ti ṣubú wọn ní ó forí gbà kankan ló dẹ̀ wá di èrò ní wíṣíà bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ sin ègbò tó nìyí. ẹ. ẹ̀gbọ́n mi ilé ìta à ń sọ yóò máa ṣojú lásán ẹ jẹ́ ká tẹ̀sẹ̀ lè bọ̀. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ah, lágbélábí ah. ká tẹ̀sẹ̀ lè bọ̀ ah. ṣé ká tẹ̀sẹ̀ inú ilé tèmi bọ̀ àbí tó kó ìyá yín lọ́hùn hmm? ká tó sọ nǹkan kan ìwé ò mọ́jú ká tẹ̀sẹ̀ lè bọ̀ wọ́n sọ lọ ta ni wọ́n sọ lọ kọ́mọ ni ewu ńgbà tí mò ń lọ sí Amẹ́ríkà ewu mú mi ń dì oníka tẹ̀sẹ̀ lè náà ló sọ fún mi ewu ewu kí ló dé tẹ̀yìn Yorùbá máa ń ṣe báyìí bẹ́fẹsẹ̀ kọ́ ẹni bóyá pìtà ni bóyá wọ́n sọ ní ọ̀tá ni medical issue ni lọ́sìn ní medical issue kọ́kàn ní láti ṣe ẹ́sítè nǹkan tó ṣe á dẹ̀ wá solution sọ́rọ̀ ẹ̀ á dẹ̀ gbádùn á dẹ̀ máa ṣayé ẹ̀ lọ ẹsẹ̀ lékọ̀. ṣé ẹ rí ọ̀rọ̀ tá à ń sọ yìí a ti ń pè lówe ó ń la ronú hmm. ṣé gbogbo nǹkan tẹ̀yìn sọ yẹn àwa gan ti ṣe a kàn lè jókòó síbi báyìí náà without do nothing nígbà tá a rìn ìyìn ìyá àdílé àti lọ gbé hospital bíi amọ̀ òṣè ṣàkùn máa jókòó ni. adébẹ̀ ẹ̀gbọ́n ah, mi ah. ò ká nǹkan kan kún wọn ò ká nǹkan kún rárá ìlú òyìnbó lẹ́rù pẹ́ wà. ara ẹni ò yá. àwọn agbọ́rọ̀ bàtàbàtà wa ẹ̀kọ́ máa ń mú kékeré bá kó jà. àwọn ọmọ kékeré ọsítù ló máa lọ wọn á ti tẹ̀sí fún ìṣe gbogbo nǹkan náà lọ fi ń ṣe yàn. ẹ ọmọ ní egbò egbò mo ló mú mi dì. Ah tó sì máa tú ó ní yẹ́yẹ́yẹ́yẹ́. àwọn ọmọ ìfẹ́ yín ni ah, ayé táwa ayé nípa ti bàjẹ́ ló bá làwọn wa. ó dáa mo lọ. Mm-hmm. tí ó máa pè mí tí wàá wà lé. ó ti gbọ́n náà. ó ọ̀rẹ́ àyànjú ẹ̀ má ṣàfihàn mo máa pè fún ara mi. àní máa pè fún ara mi. bàbá yìí wà lé náà kí ló ṣe é. ó má jẹ́ ká kọjú lábẹ́ gbóná o aláṣejù ni ọ́. olóyè pẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ńlẹ́ o ó pẹ́ okun adìmọ́ olóyè pẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ńlẹ́ o bó pẹ́ òkun àdìmọ́ ọ̀pọ̀ aláǹgbá wọ́n dákun délẹ̀ inú ìbú nù wọ́n ta ló mọ èyí tí inú ń rún alábòsí ẹ kó yẹ ọmọ náà bí sẹ́ máa yà sí mọ́. obìnrin bímọ fún ni kò kọ́kọ́ má parí àníkórí máa yọ wá ọmọ láyé ìpẹ̀lẹ́. kí ló ṣe é tó sorí kan wọ́n fìyà jẹ ni àbó òròǹjẹ jẹ nu ilé àbí kí ló fẹ́ sọ. àgbàlagbà ló ń wú báyìí láì ṣọmọdé ó bọ́ fún ẹ o ló bá tiẹ̀ bọ́ ló máa wà lórí special share kò bọ́ fún ẹ lórí báyìí o tún ṣàbòsí àgbàlagbà ń ṣàbòsí pẹ̀lú bàbá ọyọ̀ níwọ̀n tó yẹ kó máa tọrọ ìjọba ọ̀run lọ́wọ́ ọlọ́run kó wà lórí àdúrà lójoojúmọ́ kọ́ lọ́n bí mo ṣe ń lọ yìí o tóró ti ń lọ àbọ̀ mọ̀ bí mo ń lọ yìí o jẹ́ ìríjọba ẹ̀wọ̀ jẹ́ ìríjọba ẹ̀wọ̀ jẹ́ ìṣiṣẹ́ ìjọba ọ̀run o dáríjì mi kò ṣàánú fún mi o bọ́ dànù tell you less your pick up òun ló folú ẹ̀ nílé òun ló fún yàwó ọkọ dẹ̀ ní ẹ báyìí o ọkọ ní ẹ báyìí bó ṣe jókòó yìí ọkọ ní ẹ lójú ara ẹ torí pé ó ti nílé ńlá nítorí téèyàn fi ń ṣe ọkọ gangan lórí ìyàwó ó ti bọ́ fọ́dà nù. wo máa rò kún sẹ́mi lọ́rùn jọ ṣó lè bá ń pàṣẹ rìmọ́ọ̀tì yẹn àbí báwo ṣó lè rí mú báyìí má wọrí má wọrí má rí jókòó sórí iṣẹ́ àgẹ̀rẹ̀ ìjọ tó lọ́n gbé kọ ẹ̀ má wọrí má wọrí ó ṣe o. ilé tó ń tóró ọmọlẹ́gbẹ́ ni kò sí dábàá ilé tó ń tóró ọmọlẹ́gbẹ́ ni kò sí dábàá ilé tó ń tóró ọmọlẹ́gbẹ́ ni kò sí dábàá ilé tó ń tóró àmàlẹ́ bẹ́ẹ̀ ni kò ti dàgbà ojú ẹkùn ń pọ̀ kàtẹ́ ojú ẹkùn ń pọ̀ ojú ẹkùn ń pọ̀ ojú ẹkùn ń pọ̀ màríà lè kọ́ tẹ́bàrìrì tó ń dúró ẹ jẹ́ kó má lè bẹ̀ dàgbà náà tẹ́bàrìrì tó ń dúró ẹ̀jẹ̀ kọ́ mọ̀ no bẹ̀rẹ̀ incolo náà kó tono ṣò yín kọ́ lọ bí tọ̀nàtọ̀nà àyà yín lẹ́nu wo o o. Orogun ológun dẹ̀bi ti yàyà tí ohun obìnrin ṣe ṣe mí ní kàyéfì like mother like son mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ sàn lábẹ́ òrùn mọ́ lábẹ́ òrùn mọ́ ní gbangba ayé níta ayé ilé tó ń tóró ọmọ nígbẹ́dì kò sí lágbá ilé tó ń dòrò. Bẹ̀rẹ̀ sá, thank you very much. Ìwọ ló sọkọ̀ fún mi. Mo pè é pé kó wá. Ó dẹ̀ ní reason tí mo fi sọ pé mo fẹ́ kí n àti ẹ̀kú fi kojú mi. Àti most of our conversation orí fóònù ló máa ń jẹ́. Ọ̀pọ̀ tí lóyún, wọ́n ní ògiri létí ìrìn àjò jẹ́ love sir torí pé mo trust ẹ mo fi mo tán ẹ ni mo change will what. yes. Ah, but sir she. ẹ má bínú nǹkan tí mo fẹ́ bẹ̀ lọ́wọ́ yìí ṣé kò sí problem kan ṣá. Ah, yorùbá ní tí o bá ní ìdí obìnrin kì the jẹ́ kó mọ́ lú ikú ti tó wà nílé wọn ni. jẹ́ mọ̀ wípé dáre tí ẹ̀yin pè lọ́mọ mi èmi kọ́ ni wọ́n bí. wow yes i can't believe this i mean same dáre ọmọ yín. mo fi etí mi gbọ́ mo dé rí màmá ẹ̀ níbi tó make wrong conversation pẹ̀lú ẹni tó bí dáre. oh my god that is the reason why tí mo fi ní kó wá ká sọ hmm. my way. ah oh actually uh, chief uh, eh, I am very sorry about that. Uh, ah, ìyá mi lẹ́nu um, nígbà tí ẹ ti sọ reason why ẹ fi change ìlú i think your your witch is my command. That I, I will do anything, anything for you, sir. So, Kosiwala, I will do just what you want. Thank you. Wow, you're welcome, sir. Kí ni àwọn ìgbésẹ̀ tá a hmm, Actually, sir, I never knew that was the reason why you called me. But nígbà tí what you're saying, I will make necessary provisions. Olóyè pẹ̀lẹ́ o, báyé ṣe rí o olóyè ńlẹ́ o bó pẹ́ okun adìmọ́ olóyè ìpẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ńlẹ́ o bó pẹ́ okun adìmọ́ ọ̀pọ̀ aláǹgbá wọ́n dákun délẹ̀ o inú ìbúrú wọn ta mọ èyí tí inú rún wọn ayé ọmọ ayé msp mọ́ráyé mọ́sáfá ayé o. obìnrin bímọ fún ni kò pé kó má parí àníkórí máa yọ olóyè ìpẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn. àkókò tọ́jú mi wọ́n ní àwọn tọ́jú. ọmọ ìbàdàn ni sà. ah ìbàdàn ah ìlú àwọn ọ̀rẹ́ mi nìyẹn ẹnjìnìá lẹ́kan very nice man. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an mo nídìí àti tún mọ̀ sí dáadáa nípa ẹ̀ torí mo ti ń wọ ẹ níwọ ọmọ mi. Mm tó bá jọ́mọ mi náà pé mi ni mo bí ẹ ò lè ṣe ju bó ṣe ń ṣe lọ. Ìgbà táwọn ẹbí kọ̀ mí tọ́mọ bíbí inú mi náà tí ò ṣe dáadáa sí mi. You stand by me. Inú mi dẹ̀ dùn. Mọ́mí ẹ̀ ń kọ́. Nǹkan tó ṣẹlẹ̀ pé mọ́mí mi ti late. Oh, I'm so sorry for that. Okay, sir popsi ẹ̀ ń kọ́ dáadé ẹ̀. má ká mọ̀ pé bí ọ gẹ́gẹ́ bí bàbá ah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ tí mo sọ. dáàdì mi wà ní ilé wa ọkọ̀ máa ń lọ yọjú sí wọn. Oh. ẹ wo chief ṣé ní gbogbo dúpẹ́ tẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi ẹ ní ìdẹ ṣé mi ni mò ń ṣe nǹkan hmm. kankan ni mo fẹ́ hmm. ẹ má ronú mi fẹ́ kẹ́ ẹ wò ó mm-hmm. ṣé mo pé tó yẹ náà ni mo ṣe máa ń wá ní àárọ̀ ọ̀sán alẹ́ torí pé mo ti rí yín gẹ́gẹ́ bí bàbá mi mm. mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ mú mi gẹ́gẹ́ bí ẹni pé èmi lẹ bí lébọ̀ dáadáa rẹ̀ àmì bẹ́ẹ̀ kan ni mo fẹ́ bẹ̀yìn mm-hmm. kí iṣẹ́ tèmi náà ń ṣe kó lè yọ mi fẹ́ kẹ́ ẹ ronú mi fẹ́ kẹ́ ẹ ronú mi torí tẹ bá ń ronú àtàbẹ́rẹ́ o àti oògùn tí mò ń fún yín kò ní ṣiṣẹ́ lára yín o kò ní ṣiṣẹ́ sọ ìjọ tó rẹ̀ tó gbọ̀n. ṣẹ̀dá mi pé mi kì í jìnnà sí mi àtàárọ̀ mm. Mm. àtọ̀sán mm. àtẹ̀lẹ́ mi máa fún wà pẹ̀lú yín torí kẹ́ má máa bá ronú náà dẹ̀. ẹ jẹ́ kí n yé ìdí sọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n lè rí. tèmi dẹ̀ ń sọ fún mi pé wọn ò fẹ́ra wọn wọn ò fẹ́ra wọn so possible ṣá pé wọn ò ní nǹkan kan papọ̀ every time every time ló máa ń lọ sọ́dọ̀ bàbá yẹn all the time tell putting it to you wọn ní nǹkan papọ̀ àwọn méjèèjì. mi ò lè parọ́ fún yín ah, ah. wọn ò ní nǹkan kan papọ̀ ó lóun gbọ́ wọn ò ní nǹkan papọ̀ tó bá tiẹ̀ ń parọ́ fẹ́ yìí ṣó máa wá parọ́ fẹ́ mi ni kò lè parọ́ fún mi kò sí nǹkan kan láàrin òun àti bàbá yẹn bàbá yẹn kàn láìkẹ́ ni òun láyọ̀ wọn ẹ jọ̀ọ́ dòdò ẹ má bínú sí i ó dà kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ fi yá mi wọn nínú ìṣe ẹ torí Ọlọ́run ẹjọ́. Simbi ó dà ń pé nǹkan tí mò ń sọ òye ẹ. mo pé kò ní time mọ́ ìyẹn fi hàn sí mi o kò ní time i need every time every time ọ̀tọ̀ bàbá yẹn all the time ṣé òun nìkan ni nọ́ọ̀sì ni àbọ̀ òun nìkan ló wà ní hospital yẹn ni i'm putting it to you they have something together. àwọn òní kọ̀ọ̀kan ṣé rí ti time tẹ̀sán yẹn ó máa bẹ̀rẹ̀ sí máa ní time yín látẹ̀lẹ̀ ni. kò tiẹ̀ ní dọ́dọ̀ bàbá yẹn mọ́ ẹ má wọ̀rí kò lè dọ́dọ̀ wọn mọ́ èmi ẹ trust mi ẹ trust kan ti bá sọ fún yín kò lè dọ́dọ̀ wọn mọ́ ẹ má wọlé ó máa ní time fún yín full time in fact ló máa ní fún yín ẹ jọ ń torí Ọlọ́run ẹ dáríjì ẹ má bínú ẹ má bínú sí òun náà ló ní kí wá bẹ̀yìn ẹ jọ ẹ má bínú aláìkẹ́ yín méjì together ẹ má bínú sí kí n dáríjì. ẹ dáríjì ẹ ro ti tèmi ẹ jọ. Simbi kí n dáríjì. aláìkẹ́ yín méjì together ẹ má ṣe báyìí fún wa. okay fine fine ṣe iṣẹ́ ṣe ń bínú ni. no no mi ò mi ò bínú. ẹ ṣọ́pọ̀ ó ti dé ó ti tán nu yín bá. so so ṣì ń lọ síbi tó ń lọ ni. no èmi máa bọ́lá ẹ̀mí báyìí. no no no no tí mi jẹ́ lọ drop ẹ. máa drop mi àní máa drop ẹ. ṣé ilé ìtẹ̀tí ṣe good news ni. <sighs> ẹ ṣe gan. tí mo lè drop ẹ. ẹ má wọrí ìfẹ́ ẹ jọ ẹ dárí jù ẹ má dùn. déédéé wá sí mi àmọ́ wọ́n ní nǹkan kan tó ń mi ní jù kò yẹ kí n sọ àmọ́ torí pé ẹ jẹ́ bàbá mi tí mo dàgbà pé mo lè fọwọ́ lọ wọ́n ní jẹ́ kí n bá sọ fún un. ṣé ẹ rí condition tèmi máa ń bá chief tí bá ti wá síbẹ̀ kò ń tẹ̀ mí lọ́rùn ìgbà mi máa débẹ̀ chief ò ní ìgbà mi wọ̀n ní fún wọn ní oúnjẹ àìmọye ìgbà tí mo ti ń fi owó ara mi ra oúnjẹ wá fún chief. Ọlọ́run tí Bùkọ́lá tí wọ́n máa sọ fún mi pé kí n má jẹ́ kẹ́mi kan fún mi kí wàá tó máa jẹun ẹ mọ̀ hmm. lórí profession tèmi gbogbo ilẹ̀ kò máa dọ̀tí bẹ́ẹ̀dì wọn máa dọ̀tí ó dáa nígbà tí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ báwo ni iṣẹ́ tèmi ṣe báwo ni wọ́n ṣe fẹ́ jẹ́ kó yọ hmm. ẹ wo kéèyàn má ṣàìsàn gan kí environment tí èèyàn wà kó dọ̀tí àìsàn nítorí pé mo máa kó àìsàn báyọ̀ lágọ̀ọ́ ara mi ẹ jọ ẹ jọ torí tọlọ́run kí iṣẹ́ tèmi náà kó lè yọ hmm. bàbá ẹ tí n bá ṣe tó bá dà tó bá gbórí ìkò mi wá gbé fẹ̀yìn náà kò jọ torí náà. o ṣé mo dúpẹ́ o kú àkíyèsí o sì kú gbìyànjú sórí gbogbo tó ń fẹ́ pátá díẹ̀ yìí mi ń bẹ àmọ́ wò rí iṣẹ́ tó wá ṣe ń bẹ yẹn mo fẹ́ kó o ṣe dáadáa káyé ó lè sọ pé ó gbìyànjú tiẹ̀ ń bẹ̀ èyí tèmi náà sì wá sí ń bẹ̀ máa gbìyànjú àmọ́ tọ̀dọ̀ tiẹ̀ gbajúmọ̀ gbogbo ohun tó o bá lè ṣe ni kó o ṣe torí ọlọ́run ọba ń lọ bẹ ẹlẹ́sàn o tí ó san kálukú lẹ́sàn tó bá ṣe ní tèmi ó sọ fún òbí bá gbìyànjú kó o túbọ̀ mọ̀ sí dáadáa mi di ìròyìn ṣé kí n tún sọra mi di agbálẹ̀ tó máa máa gbálẹ̀ mi. rárá o mi ò ní o sọ ara rẹ dagbálẹ̀ àwọn nǹkan tó pa kíyèsí tèmi sísìn ní tágbára tèmi náà bá ká máa just máa lè máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní tí mo fi bá ọ sọ̀rọ̀ náà kò tó ń jẹ o kò tó ń jẹ o nígbà ògbónú ilé tí màá máa parọ́ fún ọ ni ọlọ́run wà pẹ̀lú wa lè ń ṣe. nítorí ẹ̀kẹ́ fi máa ṣiṣẹ́ yín èké lẹ̀ ń ṣe kiri ilé bẹ́ẹ̀ ni nítorí ẹ̀kẹ́ fi mójútó iṣẹ́ tẹ wá ṣe ń bí gọ́gọ́ tẹ̀ ń torí ẹ̀ gba sálárì àbòsí lẹ̀ ń ṣe kiri ilé kẹ́tọ́ yẹ fìlà sẹ́gbẹ́ bíi wèrè àwọn aládùúrà tó ní fìlà gan wọn ṣe báyìí dé ẹ̀ ò bá dé fìlà tẹ̀ tẹ̀ tẹ̀ fi bà àwọn aládùúrà nu jẹ́ ẹ kọ́ kiri sẹ́yìn jáde tẹ́ dàbí tẹ́ dàbí wèrè pẹ̀lú fílẹ̀ òṣìṣẹ́ dé sórí òpònú àgbàyà ah. àgbàlagbà tí ò lórí àdàgbà má dànù àpọ̀dà afọ́fúgbẹ́mu àgbàyà òṣì hmm. kí ló hùn yín lẹ́nu kí ló há yín lẹ́nu ẹ nírọ̀rí ẹ òpònú ni yín dẹ́ láti èní lọ yẹ́sà ni kẹ́ máa lò fún mi mi ń ṣe yẹ́sà bẹ́ẹ̀ ni torí ẹ tó jọ lórí ilé ó ti dòbìnrin báyìí hmm. kí ni hùn. Hmm kò sí mà. èmi mo ń ṣèṣe ọkùnrin báyìí sí i gbogbo iṣẹ́ tó yẹ kó máa ṣe nílé mi mo ń ṣe nítorí yẹ kó fi máa ṣọkọ lórí ìyàwó ṣó lè ṣe mọ́ ni àbúrò ah. náà ló ti kú rẹ tẹ̀ yẹn kábíyèsí ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ́mọ kúrọ́bà òṣì tẹ bá ẹ̀yin lẹ́mọ kúrọ́bà tó bá yín ẹ pẹ̀lẹ́ kú òṣì so láti èní lọ òun lẹ́ máa lò mà fún èmi lẹ́ máa lò sà fún ṣe gbọ́ mi bẹ́yẹn ẹ̀ṣẹ̀ yẹn lé o èjì ibẹ̀ ni wípé ṣàpọ̀pọ̀ rí special chair ló wà báyìí so gbogbo nǹkan ẹ ti di special special kọ́ọ̀pù ẹ̀ àsọ́tọ̀ ni abọ́ tó fi ń jẹun ẹ̀ àsọ́tọ̀ ni ṣíbí tó fi ń gbé oúnjẹ sẹ́nu ẹ̀ àyàsọ́tọ̀ ni ṣàpọ̀ tí itọ́ ẹ̀ ti fẹ́ máa yí pọ̀ báyìí itọ́ kò dá gẹ́rẹ́ bíi tàwọn èèyàn mọ́ ó ti fẹ́ máa fóòmù ó ti fẹ́ máa lọ́pọ̀. láì sájà. kò sí tó kàn mí. ń gbọ́. mo ń láì sájà kí wọ́n fún kí wọ́n kó abọ́ tí wọ́n ti mọ́ ó yé mi sà ó yé mi sà. ó dà pé yín ó pè sà. ó yé mi sà mo ti understand sà ṣé fẹ́ máa bá jà jẹun ni ṣé kí n lọ tì í kí ní kọ́ tì í mọ́ kejì káyìn náà jókòó táwọn adá ìkẹjọ máa jẹun àbórí yín ò pé ni kí ló fẹ́ jẹ́ orí burúkú tẹ̀ ń rò láti èní lọ gbogbo nǹkan àyàsọ́tọ̀ ni títí kan bọ́tù wọ́tà tó máa máa mú kátọ̀nzẹ̀ ẹ̀kọ́ sẹ́gbẹ̀kọ́ ẹ má dàpọ̀ mọ́ mi tèmi àtọmọ mi àbí táwọn àlejò mi mu ètò wa kẹyìn ẹ̀ fáìvù dájí ságo méje àárọ̀ lólóyè láǹfààní àti jókòó síbí bá twelve òru sí one ló láǹfààní àti máa jókòó síbà táwọn àlejò mi bá ti lọ tán torí mi lè jẹ́ kó wá gbé half card body ẹ̀ kó wá jókòó táàárín àwọn àlejò fún mi kọ́jọ́ máa tàkú ọ̀rọ̀ sọ kò sáyé irú ẹ̀. ṣé gbọ́ mi if you do otherwise zada kẹ fi ilé ilẹ̀ fún mi kẹ kú òun lé ìfún mi ajẹ́ pé sálárì ti sú yín nìyẹn. ẹ lè rí wọn ebi kí wọn ti síbi daylight káwọn ní àsìkò táwọn àlejò lè wá wọn bá rí wọn. bẹ́ẹ̀ gangan ló jẹ́ ó ti yé mi ẹ lè rí wọn ẹyin gan kẹ tó rí wọn ọpẹ. kò jù báyẹn lọ so ní báyìí mo fẹ́ kẹ́ gún iyán tó fẹ́lẹ́ fún mi iyán tó fẹ́lẹ́ dáadáa mi ìfẹ́ pound yo mi ìfẹ́ pound o kí wọ́n bá mi ro ẹ̀fọ́ tẹ́ bá dẹ̀ máa yẹn wá mi ìfẹ́ kẹ́fọ́ yẹn ti dúdú o mm. green ẹ̀fọ́ green leaves ni mo fẹ́ máa rí inú ẹ̀. kò ní jiná nìyẹn tá a bá ti bọ̀ tán là á dà sínú ata. ẹ lọ gbé wá ẹ lọ gbé wá ń tutù ó dà pé orí yín ah, ṣé bóòtù kan tún ọpọlọ yín are you stupid useless old man kò ní jiná nìyẹn ẹ lọ gbé wá kiri ẹ pẹ mad. ẹ má bínú mà mo ní mi ṣe mà. ẹ má sà ẹ má bínú sà ṣé kí n fi irú sí i. báwo ìkẹ́ fún mi. a má gbà ká mọ́ mi ọlọ́run o kó ṣàlékún àánú ẹ lórí mi ọlọ́run kí ẹ̀gún má ṣe gún mi lẹ́sẹ̀ kó tẹ́lẹ̀. wọ́n yìí wà ara wọn ti gbẹ̀ kan ohun tí fẹ́ gbọ́ nìyẹn ẹ bá tó jẹun ẹ fọkàn balẹ̀ èmi àti àyàtọ̀ síra wa àjọ yàtọ̀ síra wa èmi sọ́jọ́ òtù èmi ṣe kọ́páàdì. ó tún fẹ́ gbọ́ nìyẹn ó tó ó tó ó tó ó tó ẹ dání olóṣèlú báyìí. tó bá ń wèkẹ́ dákẹ́ lẹ́yìn tó má dákẹ́ èmi ni mo tọ́ ṣoṣo. ó ń jọ dọdọ yín a jẹ pé ẹnu tí yìí ti gbẹ nìyẹn ẹnu tí wàá jẹrẹ ẹnu wàá ṣe hàn rí hmm, <laughs> ẹnu wọn ò ní gbẹ ilé ayé yìí. kí nǹkan tá a bá wá nìyẹn ẹ à ń wíru à ń wíru. ẹ kílẹ̀ bá wá o. ẹ wò lábẹ́bẹ́ èyí tó tiẹ̀ wá tó lágbára nínú ilé jọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ṣé kò jẹ́ kàyéfì fún ẹ. ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé ṣé kò jẹ́ kàyéfì fún mi ẹ kò sí ohun tó lè ṣẹlẹ̀ ní ayé yìí hmm. obìnrin láyé ha ẹlẹ́dàá o ẹni tó náà yé o káyé má gbà mí bí kálòkálò káyé má gbà mí bí kálòkálò káyé má gbà mí bí kálòkálò mímí ayé ni lóòótọ́ à ń jẹ mẹ́ta lójúmọ́ one one one ó ti wá di one zero one ṣùgbọ́n èmi ń tẹ̀mí o i Dr. Chief Lambebe agùnbánirọ̀ hmm, pàkà <laughs> eh, tọ́lá tẹ̀mí ó pẹ́ pérépé ṣẹ́rí inú ìgbà ayé tọ́gà wà ah, ẹ̀yin abẹ́ àmọ́ ayé o ẹ̀yin abiyamọ ayé o orí wíṣì àtọ́gà wà ẹ bá bí wọn dìde torí pé ọ̀gá náìsì ọ̀rẹ́ èèyàn lọ́gà ọ̀gá ó lè yọjú ẹ̀ fún èèyàn ṣùgbọ́n ṣé wàá rí ìyàwó àti ọmọ ọlọ́mẹ̀ká bọ́ mọ́ asán inú mi dùn bẹ́ẹ̀ ń ṣe àmì mm. ìyàgbá jésù àrídùn ẹ̀kọ́ mm, jésù ẹni tí kọ́ńpàdé bá ti wá sí tọ́pọ̀ ti sú yín hmm. tẹ́pẹ́sẹ̀ ti sú yín hmm. torí ẹ̀mí ìwà ibi tí máa kú sí rè mario ni mí hmm. ẹ̀bíyá ni màá délé tó bá ti wá sú yín tí ẹ̀yẹn kò check out pé ẹ ti fẹ́ check out kẹfí kọ́mpáàdì ilẹ̀. ẹgbẹ́ gbogbo ẹni ẹ̀dá kẹ́ jọ́rọ̀ ló jọ́ ti máa fi kí ni wọ́n fi kọ́ ẹ wọ́n fi kọ́ gbogbo orun gbé bọ́ọ̀lẹ̀ wọ́n sọ fún wa pé tó bá ti sú àkáwà kúrò bíbá ta nílé ọlọ́run. àti mo rí èèyàn tẹ jẹ́ àti èèyàn tó bá sí pé nǹkan kan tó fà kọ̀ọ̀kan wá ẹ tó mú ẹ débí ṣebí ọ̀rẹ́ mi ni ajọ mu jẹ̀dí káàkiri àdúgbò ni ìtọ́ ẹ rèé o àwa mọ̀ tọ́ ẹ dáadáa o wọ́n ní dómi ló tà ní bọ́ọ̀sọ̀ọ̀bù wọ́n ní kódà farabalẹ̀ o dẹ́ẹ̀dẹ́ ni o wọ́n ní tó máa ń taṣọ àtẹ̀yìn o tún ṣe mí tì ọ̀rẹ́ wa wá mú ẹ ṣìkà ọmọ ẹ wá bí ilé ọlá tó bá ti wá sọ ẹ check out. ẹgbẹ́ inú dákẹ́ wọ́n ti sọ̀tàn mi fún yín eh, ó dà kọ̀kọ́ eh. sẹ́ni tó máa rí ilé ọlá eh. tó máa lóun máa kúrò nílé ọlá èmi ò lè kúrò tí bàbá fẹ́ kúrò kó get out. tí bẹ́ẹ̀ ló ti sú ni ẹ ẹ lẹ́mà àmọ́tọ́ ti yín náà wọ́n ní cream lẹ́ máa ń pò <laughs> àwọn èèyàn ń pò cream tọ́jà ń mèkẹ́ gidi gan tọ́ travel out tọ́ ra mọ́tò gidi ìgbà yín po cream tọ́lọ́ ti kogi lẹ́bí po cream wọ́n ní kò ọ́nà wá fi wẹ̀ tọ́ ara wá ní ṣàkúṣàkú wọ́n nígbà yẹn ẹ ẹ ta nínú ṣọ́ọ̀bù yín. kò jẹ́ dídá fún mi bàbá wálé promo burúkú ẹ ṣé ní kogi tẹ̀ ń pò ẹ lọ sọ́ọ̀dì ọṣà gan-an àbọ̀ṣẹ́ dúdú kẹ́ padà sí ṣọ́ọ̀bù yín padà I will rest my case. olùmọ̀tàn kí la rí gbọ́ o. ṣé tọ̀dọ̀ ti mm. tọ̀dọ̀ ti yóò tiẹ̀ fi bẹ́ẹ̀ wọ́n náà mú ku ọmọ ni ẹ wá gbé bọ́ta kẹ́yìn pákéèjì ẹ̀ ẹ kọ́ wá sírọ̀ kọ́kì borí ẹ̀ kọ́ bẹ́ẹ̀. owó kò ṣe fi sírọ̀ fà mú sírọ̀ kò fi fà. àmukù ọmọ. tó bá ti sunwín ẹ̀sùn kan pàdé yìí. Ah! lábẹ́bẹ́ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ rọrùn. останавливаются. Now. Kò sí kí o ṣe. N kò sí ìkọ̀kọ̀ mi kan ní àwọn kọ̀ọ̀kan tí ò best time ni pé kí n Good. I need to understand why why does ṣe man treat daddy Does ṣe man treat me? Kọ́ so A ẹ ti sọ B kọ́ so B ẹ ti sọ C You're always acting I can't even comprehend how you are. Don't bend to choose. I'm not done. I am still talking, please. Ah, ah. Kí ló dé, you're beginning to, to, to act like you're not my mother. Like I don't know who you are anymore. I am still talking. Don't go bend down. What is down. For dead. Antori ah, ajajaja ni talon jalen kule o. Shut up. Slap you over and over again. Kenny. Shh stop. nítorí àjàjàjà ń ta ló ń jalè ń kúlẹ̀ o kò dé ó pọnú ṣòro ẹ̀dì láti gbọ́ àbúrò ẹ̀dì láti gbọ́ dá mi lóhùn ó pọnú ó ṣe it's my dad told you it's your dad ṣé torí pé wọn lọ sílùú òyìnbó tí bá gbé ẹ lọ síbi tí bàbá ẹ wà ní gọ́tà if I take you back to the gutters where your father lives wàá mọ̀ pé òun ṣọmọ lówó wàá gba kọ̀dá fọ́ fún gbẹmí ọ̀sọ̀rọ̀ akíkẹ́ọ̀tẹ̀dọ̀ visit check everybody go you go back to where you belong or there are you ready to listen now. ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò tí dàgbà ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò tí dàgbà ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò tí dàgbà ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò tí dàgbà ojú ẹkùn pọ́n o ṣe ojú ẹkùn ń pọ̀ ń bọ̀ ojú ẹkùn ń pọ̀ ìhò ẹkùn lè ka ojú ẹkùn ń pọ̀ Maria lè ka sùn. tẹ́bà rírì tó ń tóró ẹ̀jẹ̀ kọ́ máa lè bẹ̀ dàgbà náà tẹ́bà rírì tó ń tóró ẹ̀jẹ̀ kọ́ máa lè bẹ̀ dàgbà náà kó wá ṣòyìn kọ́ lọ bíi tọ̀nàtọ̀nà àyà yín lẹ́nu wo o o mẹ́ta. orogún ológun dẹ̀bi ti yàyà tí ohun obìnrin ṣe ṣe mí ní kàyéfì like mother like son mẹ́wàá ṣẹlẹ̀ lábẹ́ san. olóyè pẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ńlẹ́ o ó pẹ́ okun adìmọ́ olóyè pẹ̀lẹ́ o báyé ṣe rí nìyẹn o olóyè ìkúnlẹ̀ o bópẹ́ òkun àdìmọ́ ọ̀pọ̀ aláǹgbá wọ́n dákun délẹ̀ o inú ìbú ń rùn wọ́n ta ló mọ èyí tí inú ń rùn ayé ọmọ ayé msp mọ́ráyé mọ́sáfá o obìnrin bímọ fún ni kò kọ́kọ́ má parí àní kórìí máa yọ wá. Shaggy. Where is to be? Ṣé kí bọ́dà Shaggy rẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣó máa wá dà kí n joyè ajínrun gbé? Ah, ah, kí ló ṣẹlẹ̀? Week tó promise mi. woman don't ń ta, ó ṣe make another order ni. Ó to tó bá ti bí Woman, máa phone. kí n. Mo máa ra fún ẹ̀ náà, máa wọlé ló lọ ń ta. Bó ṣe máa mú sí mi lórí nìyẹn, ṣorí lẹ́ẹ̀ni ni kò ní dọ́là. Tó o get wig mi fún mi, is it that I steal this one? Like or o mọ̀ kí mo mọ bóyá ń lọ pẹ̀lú àkáǹtẹ̀. láíláí kele lọ o lè jí máa wọ̀ ìmá gẹ̀tẹ̀ fún. ara ẹ̀ sì tó ṣe. wọ́n ń gbọ́ bàdà ṣáàgẹ̀. kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà kí ló dé. Ah, eh. wọ́n dé máa dáyà tí wọ́n máa dáyà jáyàn every time. kí ló máa ń ṣe egun náà wọ́n kò máa kúyàn láyà jẹ. máa ní sùúrù o. ti kún mi láyà sókè ṣá. kí ló ṣẹlẹ̀ gangan. Ewo, eh, you won't understand. You won't understand kini. Ewo. iṣẹ́ wo gan lo gbà ní hospital tó ti ń ṣiṣẹ́ yẹn? Ṣé iṣẹ́ ẹ̀ ju kó lọ sí hospital kó tọ́jú àwọn patients kó dẹ̀ padà wálé kó gbowó oṣù ẹ? ìwọ ní gbogbo nǹkan tó ń gbé tó ń gbé sórí tó ń gbé tó ń gbé sọ́kàn yìí gan-an tí ẹ pọ̀ o kò ní sùúrù o. wàhálà ìtẹ̀ ti pọ̀ jù wọ́n ní kó wá jẹ sàárà olọ́jọ́ wọnú ṣó wá ta lọ́ ní kó mú wá ní àbówó epo kí ni problem ẹ gangan náà o ní láti máa calm down o o ní láti fúnra ẹni kó fira ẹ lọ́kàn balẹ̀ kí ló dé ganan ṣùwọ̀n nìkan ni nínú ilé yìí ah. wọ́n kó máa kúyàn láyà sókè every time. ìwọlé ni ìwọ lọ́la ní gbogbo ìgbà tó bá dẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ síbi ó máa ní kò sí ni. kò sí kankan. you don't understand ṣe rí yẹn. kí ló ṣe. Ah! Ah! Ah! Simbi Simbi a lè máa wo bèbí ìníyàn bá nǹkan ṣe o. kẹ́rì a ní láti change hospital. nǹkan ṣe a ní láti change torí nǹkan ṣe necessary. ee who is that. ká nìyẹn ganan tó jẹ́ kó máa sáré bẹ́ẹ̀. mo ní kí ẹ ò lè dá wa ọ̀rọ̀ ìfẹ́ mọ̀kàn tó ń ṣe. nígbà tó bá sọ̀rọ̀ fún wa ta ló tún fẹ́ sọ̀rọ̀ fún sí. ṣé bá ṣe ọmọ wọ ẹ̀rọ nílé tó kọ́ ọmọ sùkúrù sùkúrù ṣé wà ní ẹ̀rọ jẹ́rìí ṣó ẹ lówó ní fóònù ẹ ṣó jí ẹ àbí ní kẹ̀kí ló ṣe ó kọ́ sunkún látàrí òun sọ̀kọ́ tó ṣe fún wa. ó ní kẹ́ ó ní kẹ́ ó ní láti sọ̀kọ́ tó ṣe fún wa ó lè má ké báyìí o ṣó fẹ́ bá wa sọ̀rọ̀ ni ṣé bá ṣe máa máa wọ ẹ̀ràn ní over thirty minutes ó kàn ń kéékèèké. àbúrò lè ṣe máa máa sunkún bí egbére o ò dẹ̀ sọ̀kan tó ṣe é. jọ̀nà ṣogún yàn lábẹ́rẹ́ pa níbi iṣẹ́ yẹn. Ah, ah, ah. àfi kó lóun gbà wá lọ́wọ́ bóníkẹ́ báyìí síbi. ṣé yàn kú sí hospital yẹn àwọn ti yé mi ó dà pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn hmm. pẹ̀lẹ́ ṣe. àwọn bèbí mi wà báyìí o. kí ló fẹ́ ṣe sọ́rọ̀ ẹ̀ báyìí ṣé nìyẹn kú ṣó kú pátápátá ni ẹgbẹ́ láti ń béèrè nǹkan tó ṣe bóníkẹ́ kó má lè sọ nǹkan tó ṣe fún wa ẹ ti dé ẹ ṣe ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀ ṣáà sọ fún wọn nǹkan tó ṣe ẹ o sọ nǹkan tó ṣe ẹ fún wọn bóyá ṣàlàyé fẹ̀yìn tẹ bàbá wa bí torí ní yóò yé mi. báwa báyà wọ́n sọ̀rọ̀ èmi nìkan tẹ́mi fẹ́ lọ ṣe nílé torí bó ṣe bó ṣe ń ṣe bí ẹgbẹ́ yẹn látàwọn nílé kí èèyàn máa ké kó máa lè sọ̀kan tó ṣe ẹ̀wọ̀ ẹ báwa bá sọ̀rọ̀ ẹ báwa bá bóníkẹ́ sọ̀rọ̀ báwo ni wọ́n ṣe máa wà látàwọn tó máa máa ké tó máa máa ké ẹjọ́ báwa bá sọ̀rọ̀ tí ló ń ké látàárọ̀ wọn mọ nǹkan tó ṣe bóníkẹ́ sọ̀kan tó <laughs> ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò sí. ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò sí. dàgbà ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò sí. dàgbà ilé tó ń tóró ọmọlẹ́bẹ̀ ni kò sí. dàgbà ojú ẹkùn ń pọ́n o. ojú ẹkùn ń pọ́n o. ẹkùn ó pọn mariale ẹkùn sílẹ̀ o. tẹ́bàrìrì tó ń tóró ẹ̀jẹ̀ kọ́ máa lè bẹ̀ dàgbà náà tẹ́bàrìrì tó ń tóró ẹ̀jẹ̀ kọ́ máa lè bẹ̀ dàgbà náà. mo kí gbogbo ẹbí o ya orúkọ mi ni barista Babatunde Adéyẹmí gẹ́gẹ́ bí gbogbo àṣemọ so i'm here to. mo mọ̀ pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ká rí mo rí ojú kan bí tí mi ò pé kó wà lórí ìjókòó ẹ bá fẹ́ ka ọkọ mi which is this nurse nurse bonike. what's she doing here again. oh so why she here. yeah, question. Um, ẹ má bínú uh, mo understand torí pé kò ń ṣe family yín but according to request tí she make kó tó di pé wọn kú so she have to be here. ah she has to be eh, here. But barrister. Nọ́ọ̀sì lásán lásán has to be here seated uh, in a family meeting. Ẹni eh. sùúrù. Ẹ má nìkan ní sùúrù. Ẹ jẹ́ bọ̀ kọ́tò tẹ̀fẹ́ sọ it's Tí bad. bá tẹ̀fẹ́ wà bíbẹ̀, ó yẹ eh. kí barrister ti sọ fún wa. Ẹ jẹ́ kó tiẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ kó a nídìí. Ah, ẹ má bínú ẹ má eh. bínú. Gbogbo àmọ̀ pé kò ṣe pé mo ṣe ń bá ilé ìṣiṣẹ́. So màá rọ̀ yín kẹ́ ẹ ní sùúrù. Ẹ má rọ̀ mí o. Um, ṣé ẹ fi hàn pé tí ẹ bá tẹ̀fẹ́ ṣe lóko bá ẹ yẹ kẹ́ kọ́kọ́ sọ fún wa náà bóyá àwa ah, òkè pẹ̀lú ẹ̀. Eh, you don't just go yeah you don't just do wish. mi ò bá bẹ́ẹ̀ kẹ́jẹ́ kí n ṣe iṣẹ́ mi. ẹ máa ṣe. Oh, so màá fẹ́ kí gbogbo ẹbí kí a fi ara balẹ̀ kí a wo fídíò yìí dáadáa. a video. yeah. báyìí ni mo ṣe pinnu láti pín ogún mi tí ẹnikẹ́ni kò sì lẹ́tọ̀ọ́ láti yí ohun tí mo sọ yìí padà ilé mi tí mo wà nínú ẹ̀ yìí kó jẹ́ ti ọmọ mi àti ìyàwó mi tí a jọ ń gbé inú rẹ̀ bákan náà mọ́tò tí ìyàwó mi ń lò kó di tirẹ̀ pátápátá mọ́tò tí ọmọ mi ń lò Olúwadámiláre kó di tirẹ̀ pátápátá lẹ́yìn èyí gbogbo àwọn ogún mi tó kù iléeṣẹ́ méjì ní Èkó iléeṣẹ́ kan nìbàdàn iléeṣẹ́ mẹ́ta tó wà ní òkè òkun pẹ̀lú àwọn ilé tí mo ní káàkiri ìpínlẹ̀ àti àbújá ẹ kó gbogbo ogún yìí jọ kí ẹ yọ ìdá ogún nínú ẹ̀ fún àwọn ọmọ aláìníyá aláìní bàbá kó jẹ́ bí ìtọrẹ àánú eighty percent tó kù kó máa jẹ́ ti nurse ọmọ boníkẹ́. àbúrò ah, ẹ bá ẹ bá ní sòrò. ẹ bá ní sòrò ẹ bá ní sòrò. eighty percent fún ta ni. Um, ṣé ẹ máa ní sòrò kí a kò. lẹ́yìn eléyìí tí mo sọ yìí tí ẹ sì gbọ́ ohùn mi yìí ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn kò gbọ́dọ̀ yí ohun ẹnu mi padà o ẹni tí ó bá gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ onítọ̀hún kò ní ní ìsinmi títí tí yóò fi wá bá mi mo bá wà ẹ ṣe púpọ̀. wọ́n ṣe wọ́n ṣe lélẹ̀ náà. ẹ kò ní sùúrù o ẹ jọ bá kí ni ìtumọ̀ gbogbo lè. kò yé mi. ṣé wèrè lélẹ̀. báwo láti bọ̀ síbò tó rò tó rẹ̀ ọ̀ sọ sálárì pé àwọn ó tẹ̀ wèrè mẹ́fà. àìkò lè ṣe kò tá dé. ọ̀rẹ́ mi lọ́rẹ̀ wà pa dé ojú ẹ̀ máa bọ́ ojú ẹ̀ máa bọ́ máa jìyà bọ́sà bọ́sà ẹ̀rọ yìí máa bọ́ lọ́wọ́ máa bẹ̀rẹ̀ ọ̀dùnmọ́ lórí. sọ pa fún abíbá nǹkan báyìí kan báyìí ń dáre sọ ẹjọ sà mí ìrírú ẹ rí o báwo ni bọ̀dá mi ṣe máa kó gbogbo oògùn wọn fún nọ́ọ̀sì ah, ah, láì pé wọn bímọ kéèyàn lọ́mọkùnrin kó dẹ̀ kó gbogbo nǹkan tó ní fún nọ́ọ̀sì èmi ò rírí o nílẹ̀ Yorùbá tá a wà yìí ah, kò síbi tí wọ́n ti ń ṣerú ẹ̀. bọ̀dá mi bọ̀dá mi nǹkan tí bọ̀dá mi ṣe ó dùn wá o ká ní wọ́n ti sọ fún wa ni nígbà wọn ti níyàwó kékeré ìyẹn tiẹ̀ ṣì dáa Dárì nìkan lọmọ tá a mọ̀ tí wọ́n bí ó dẹ̀ kó gbogbo ogun wọn kó fárata kó yẹ kó rí bẹ́ẹ̀ náà bí ló ti ń ṣerú ẹ̀. o ṣe ìyàbọ̀ o ṣe dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ìwọ náà ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí n bá sọ pé ó yé mi mo ń purọ́ fún yín ṣùgbọ́n wọ́n ní báyìí ní ṣe fẹ́ ṣe nǹkan mọ́ kò yí padà lọ́sìn ló ní ogún òun ló ní properties ẹ̀ òun ló dẹ̀ mọ bóun ṣe fẹ́ ṣe properties òun ìgbà tí ó gba ibi tó gbà yọ sí wa yìí kí n tèmi kí n tì í lóòótọ́ àbúrò mi ni. ó ti fi ikú ṣàbàtúrẹ́ kó dẹ̀ má lè rí nǹkan ńlẹ̀ yìí lábúrò ẹ̀kọ́ lé jíṣù tó bá sọ pé báyìí ni kì í ṣe ṣe properties òun àbí nǹkan tó ń fi sílẹ̀ ipe báyìí ká ti fún òun ṣe tí n bá yí padà tí n bá yí padà mo dàgbà ìgbà ní. báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe nǹkan ẹ̀gbọ́n mi ṣé kí wàá sọ pé mi ò ní ṣe ni mo dẹ̀ wá dúpẹ́ lọ́jọ́ tèmi pé dáre tó wà lórí ìjókòó yìí káàbúrò mi tó kú kò jọ yí pé ó ti fún ní ogún títì ẹ̀ nítorí pé ó make sure yí pé Dáre kàwé dáadáa ó kà débi tí ọmọlúàbí gbọ́dọ̀ kà dé pàápàá ó tún wá rán lọ sílùú òyìnbó Amẹ́ríkà for that matter so àdúrà mi fún Dáre for now ni wípé ibi tí bàbá ẹ̀ ṣe dé tí ò gbélé lọ́wọ́ lágbọ́rọ̀ ọlọ́run á ṣe with all due respect sir ẹ ń eh, dáre big àti ẹ mọ̀ pé mo rí big daddy lẹ́tẹ̀lẹ̀ kí tó wá báyìí. yeah mo mọ̀ pé nǹkan tẹ máa sọ nìyẹn yeah mo mọ̀ pé nǹkan tẹ máa sọ nìyẹn mo mọ̀ pé ìrírí kọ̀ọ̀kan sọ sí yes to what extent kí ẹ jẹ́ kí sọ̀rọ̀ kí dáàdi kó gbogbo ogún wọn kọ́kọ́ fún wọn nọ́ọ̀sì pé níbo ló ti rìn wá kẹ́dẹ̀ má lè rí nǹkan kan ṣe sí. èmi ẹ̀gbọ́n dájẹ́ ni mo wà lórí ìjókòó mo dẹ̀ bìlíìfì pé òun tí ì bẹ̀rẹ̀ sí ní bá wọn fa kòló. ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ mo rí rí ọ̀dà náà chief pata. mo rí yìn ah, ah. ẹ wọ ẹjẹ sọ fún yín ẹ ti ń jẹ́ kí n máa fìbí pé ẹ̀yin gbogbo lẹ́yìn advice dáadé yẹ ẹjọ́ mọ́ ẹ mọ́ ń pa ẹni ẹ̀yìn advice ọ̀rẹ́ ló sọ pé kó gbà báyìí kó gbà báyìí mo pẹ́ ẹ̀ láìkí wa àti ilẹ̀ ni owó dáàdì lẹ́ ranjú mọ́ tó ẹ̀rẹ̀ ṣe máa wá sílé wa yẹ. ẹ ṣù ṣọ ṣọ ṣọ ṣọ that your trap. owó dáàdì nǹkan lè fi kọ́ bí ibà yìí iṣẹ́ wo lẹ́ ń ṣe iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́ fi kọ́ gbó ibà yìí. ẹ ṣe ṣe ṣe ìgbẹ́ ṣe ìgbọ́mọ̀ yìí ṣe ṣe ẹgbẹ ọmọdé. ẹ̀wẹ̀ èmi máa sọ fún yín ṣe rí lédi yẹn nọ́ọ̀sì yẹn tó fi pé òun fẹ́ jókòó lé ogún dádì tọ̀dọ̀ mi tó yẹ fẹ́ jókòó lé mo fẹ́ wọ̀ yẹ ẹ̀wẹ̀ délé gbọ́ ẹ tí yín gbogbo tí yín máa já ẹ máa gbọ́ dáadáa. mo sọ lójú ibùdó mo sọ lójú màá sọ lẹ́yìn màá sọ lẹ́yìn òbí kí ló ń ṣe ẹ. please ẹni lọ́ọ̀kẹ́ kí ló ń ṣe ẹ kí bá bẹ́ẹ̀ tó jáde láyé kò lè bá mi sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ jẹ́ sọ fún ẹ wo ẹ jẹ́ sọ fún yín tí mo ṣe wà yìí kó tí máa fojú ẹ̀yin kan fúnra yín kàn ẹ̀yin láìkàrà yín ẹ̀yin ẹ̀yin ẹjọ́ kò lé ojógun ológun ẹ̀rọ bẹ́ẹ̀ ti rí nǹkan ṣe. yáàlè ó dé wá ní tí wọ́n fi sílẹ̀ ní. ọ̀dà mi má bínú ẹjọ́ ọ̀dà mi ẹjọ́ ẹjọ́. ọmọ New York ni. ọmọdé ló ń ṣe. New York ni bá ara New York ṣe ń ṣe ló ṣe sọmọ lélẹ́yìí sọmọ á máa bìyèvù báyìí wọn ò ní kó gbogbo kókó kó lọ sọ́dọ̀ ẹni tó ń ta bọ̀dì. ẹ máa wòran. má boníkẹ́ sọ fún mi lè mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n sọ fún mi pé kò yí ẹ mọ́ ìwọ ọmọ kankan pa ẹ̀ ó bá tìfù tán ó ń sọmọ ẹ̀ ó ń ṣèyàwó ẹ̀ tìfù dẹ̀ kún wọ́n dẹ̀ kún ọ ní eighty percent nínú gbogbo pátì ẹ̀ ó sì ní kò sí kankan láàrin yín sóun fẹ́ ni olóyún fún ó dà ṣé o bímọ fún gbọ́rọ̀ tí mi ò mọ̀ sí ni. kí ni wọ́n ṣe wáá pín tan ajá tó jẹ́ pé lè mọ́mú wọn ni wọ́n lọ gbé fún kí ló wà láàrin ìwọ àti ìbò fẹ́ kó jẹ́wọ́ fún mi. àjọ ṣé kò jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu ni èmi tí mo ti wà lọ́dọ̀ wọn fọ́jọ́ tó ti pẹ́ wọ́n pín ogún kò kàn mí èmi ò tiẹ̀ sọ́n pé ogún ṣùgbọ́n ṣe wá wá jẹ́ pé àdúrú yẹn ni wọ́n kò fún wọn nìkan. ní kí ló kó yẹ ká ẹgbẹ́ tó tó lè sọ ẹni náà bí mo yẹ ká mọ ọgbọ́n tí One will property sí as what as first wife or only child. ẹjọ́ pé ó níyàwó or no more? Only family members ó ṣe wá jẹ́ pé wọ́n ló will property sí are you stupid About the pè mí ni. babe let me let me explain at least see, ẹ̀gbọ́n nǹkan tí first fẹ́ Babe, babe i don't know i'm confused. I don't know anything about it. I don't know. You know, I love you. Doctor, tí bá gbọ́ love lẹ́nu ẹ̀ tí bá gbọ́ love lẹ́nu ẹ̀. listen mi ò fẹ́ rí ẹ mọ́ i don't want to see you anywhere around my life. No. O gbọ́dọ̀ pé fóònù mi mo má má tiẹ̀ try ẹ̀. No, Ṣẹ́gun, you can't do this. I can't do what? Ó yẹ wẹrẹ ni. Ah. Ẹ wo lórí burúkú ìwọ gold digger? Are you mad? No. Wọ́n wí property sí ẹ bá etí wọn lọ fẹ́ fi gbọ́ pé èèyàn kan wí property sí ẹ tó bá gbé ẹ̀yin méjèèjì ẹ̀ ní kankan papọ̀ ó sì máa wí property sí ẹ sọ fún mi. I swear I swear I don't know anything about this. I swear. gbogbo nǹkan tó ti ń dùn nǹkan tẹ́yìn méjèèjì tẹ́ tó ń bára yé ṣe rọ́bì sọ́ọ̀sọ̀ wípé òun ti ń jù bàbá ó máa wí àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gbọ̀ngàn àyíkálá wọn dájú o súnmi súnmi sọ́lá àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gbọ̀ngàn àyíkálá wọn dájú o olúwa súnmi sọ́lá ọmọ tó tẹ̀lé ìdí rẹ̀ gbóná o ìdí rẹ̀ gbóná gangan dáńdáńdá. ẹjọ́ torí tọ́lọ́ ọlọ́run ọba ní kìsìkì ẹ bá mi gbé ṣẹ́gun mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tẹ́ sí nǹkan tí mi ò fi búra tó gbọ́ kò sí nǹkan láàrin mi àti bàbá ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó sì ń jẹ́ mi fún ara mi lójú ìfọ̀ oúnjẹ dáàdì gan lójú ẹjọ́ bá mi bẹ̀ ṣàánú mi. Um, Bọ́nìkẹ́. Sá. Ah, to be candid with you, eh, mo gbọ́ nǹkan tó sọ, àmọ́ mi ò gbà ọ́. Àti pé ọ̀rọ̀ yẹn ó sì ń jẹ́ kàyéfì ìfẹ́ mi gan fúnra mi. Ah, ẹni tí o ò fẹ́, o kàn ń bá ṣiṣẹ́ ni. Who dẹ̀ will gbogbo property ẹ̀ fún ẹ just like that. it's still unbelievable. ẹ wò Mr. Atunji hmm? ṣé rí bó ṣe ya ẹ̀yin lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe ya èmi náà lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe ya dáàdì mi lẹ́nu bàbá tó tẹ̀lé ṣe lẹ́rìí ọ̀rọ̀ yìí ló ti kú yìí ejò bá mi bẹ́ẹ̀ mi ò mú wọn kọ́kọ́ nípa ọ̀rọ̀ yìí mi ò fẹ́ bàbá ìyá arúgbó ni kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe iṣẹ́ lásán ni mò ń lọ síbẹ̀ lọ ṣe ẹ gbà mí. ok ọmọ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa bá sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ kọ́lọ́n wa jẹ́ kó gbọ́ kọ́lọ́n jẹ́ kó gbọ́ i will do my best. Ah, ṣùgbọ́n lọ́rọ̀ lọ́rọ̀ lẹ́yìn àti ẹ̀ tó dé kó mọ̀ kó máa gbọ́rọ̀ sí lẹ́nu náà ni mo eh, ṣe wá. kò sí problem kò sí problem i will do something. Hmm? ìgbà wo ah. ni kí n pè yín. Ah, máa pè é fúnra mi. ẹ jẹ́ kí n pè yín. ok ẹ̀mí àti ẹ̀mí àríra ń rọ̀lẹ́ pè mí tó bá ti dálẹ̀. alẹ́ ok ẹ ṣe sá ẹ pé kí mi kúkú bọ́lẹ̀ kí n máa lọ. No problem. No problem. All right, Deji sir, any nice day. Yeah, good, thank you. ìdè rẹ̀ á gbóná gangan tẹ́nitẹ́ni ń tẹ́kísà manita tán o tẹ́kísà manita tán. tanitanitanitani ó máa kú lánilánilánil olúkúlùkù no answer everybody lùkù ojú ọjọ́ sùn dédé àfi bí kurukuru. àwa kò mọ bóyá òjò ni yóò fi rọ̀ àwa kò mọ bóyá oòrùn ni yóò fi ràn án. àmọ́ ìyóhùn ohun o máa gbélé ayé rẹ̀ ṣe o àwẹ̀ ṣe rere o. ṣeré ṣeré ṣeré ṣeré ṣèmárìlẹ̀ wo àní o o la. àyíkálá gangan àyíkálá wọn dájú o súnmi súnmi sọ́dọ̀. Just take a good look at yourself. So, Jùbáìlọ, wọ́n náà rèé bí n ti gbà ẹ mo jókòó so sórí property to jẹ́ tèmi ògùn to jẹ́ tèmi mo dẹ̀ feel comfortable feel pé kò sẹ́ni bọ̀ to lè bá ẹ fà inú ẹ ń dùn mo happy right mo ṣe sọ fún ẹ mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni àti bá parí pẹ̀lú ẹ̀ ò ní láìka rẹ̀ yẹ ẹ̀ sórí ibi tó jókòó sí yẹn tó ń galvans tó ń tó ń ṣe tó ṣe wù ẹ́ ayé mi nì mi dẹ̀ lè lajú mi lẹ̀ kó jókòó kó máa feel bí pé ojú ra ẹ lọ the fuck is wrong with you ṣe ń sọ fún ẹ ibi tó jókòó sí yẹn ò ṣe ayé mi mọ ibi tó ti wá mi mọ ibi tó ti wá tó lókun lọ́rùn tó kọ jáwá tó fi ìkọkọ lè jókòó comfortably ha ha ha you're joking torí sọ mi ní kí ẹ pé mo wá ta o mi ò kí ẹ tó bá ní etí kò fi máa gbọ́ mi so listen and listen carefully mo fún ẹ ní seven days kò dìde kúrò ní ogún mi because it is not yours alright so gbọ́ mi now bye bye get out out sáré. pẹ̀lú dressing tó òun gbé wá sí iṣẹ́ yìí ẹ́ wọ́n náà orí ẹ̀ sọ fún mi ṣé look responsible báyìí yes nígbà tí mo kìlọ̀ fún ẹ àwọn èèyàn gidi ló ń gbé ṣé wá fún wa níbi kan i'm sorry i'm sorry kí i'm sorry yẹn náà ló ń sọ láti bí last week tó ti bẹ̀rẹ̀ ṣẹ́ wo i'm giving you the last warning tó o bá ti mọ solution sí ọ̀rọ̀ ẹ̀rìn mi fẹ́ rí ẹ níbi iṣẹ́ ìmọ̀ ah. yes. kò lè wá rí bẹ́ẹ̀ mọ́ set àwọn sàásù sẹ̀lẹ̀ mi náà mo máa ń kọrin àmì music ṣá so mo kàn túbọ̀ pé ká tún mú gbogbo ẹ mọ́ra wọn. wàá fọwọ́ mú kan nínú kó kọ̀ntínú níbi orin kò ṣiṣẹ́ èmi ní pé mo fún ẹ di next week nífẹ̀ẹ́ rírun èmi lórí ẹ̀ otherwise má wàá ṣiṣẹ́ níbi get out máa lọ tó get out ó jọ àbúrò má bínú jàre. Àwọn àti mi yẹn ṣàmà ṣe sùúrù pẹ̀lú wọn. Ọmọ yìí kì í fẹ́ gbọ́rọ̀. Gbọ́rọ̀ ni. Sísá ló ti sú mi. Tí bá close níbi iṣẹ́ mi kì í lè lọlé. Ibi iṣẹ́ ni màá wà títí tí àwọn alábi iṣẹ́ gbọ́n ti fẹ́ máa bèrè lọ́wọ́ mi pé ṣé kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ó ti sú mi ẹjọ́ yẹn advice mi ẹjọ́. Sísá mi, ẹni ọ̀rọ̀ yóò kàn mí, ó kàn mí. Ṣé ẹ rí dáìrẹ̀ ọmọ kan ṣoṣo tí bàbá yẹn bí? Ó ń tírẹ́tì mi pé òun fẹ́ pa mí ni. There was a day tí mo ń bọ̀ láti fi iṣẹ́ tẹ bá rí bó ṣe jí mọ́tò tó náà fẹ́ pa mí pátápátá ó dẹ̀ sọ fún mi pé nǹkan ohun tó wà lọ́wọ́ mi kí n dá padà fún mi ẹyẹ advice mi àbí. kí ló fẹ́ kí n ṣe náà. mo fẹ́ kí advice mi náà. advice candid advice mi fún ẹ òun ni wípé kó o fi ogún ológun sílẹ̀. Yes ẹ àǹtí mi kì í ṣe pé ọ̀gbìn náà kí mi náà because mo ti rò náà àmọ́ ṣé ìwọ̀n tó máa ń ṣe fẹ́rẹ̀ ṣe. nínú kó o mú ẹ̀mí ẹ̀ àti property wàá mú kó tẹ́mi bá lọ property ṣì wà wàá mú kàn nígbà tí ológun tó ní òfin nǹkan òun lẹ̀ tí wọ́n tó wà yà mọ́ ṣòro pé tó wá búlọ̀kù ẹ lọ́nà yẹn kí ló tẹ̀kẹ̀ láti parí dànù. So wàá ní fílẹ̀ ni adédọ̀ dídè wàá fílẹ̀ náà ni tó bẹ́tà ọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. bá a kò sójú ẹ̀ fún mi. iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ. owó ti dé ọmọ aláṣẹ là. iṣẹ́ ilẹ̀ láti mú ni lọ́lẹ̀. ẹ rò rí ọmọ òtẹ́lú ẹ̀fà. omi gbóná kì í pẹ́ lẹ́nu o ọwọ́ kì í pẹ́ ní sáà kéékèé. Yeah. Wanted. Alive. Alive? Alive? Yes. Alive. ẹ̀yin ẹ mú obìnrin tì tí máa gbọ́kùnrin fún yín kọ́ ẹ́. ẹdìyẹ wa ń làágùn ìyá rẹ ní òde. kọ́mọ fi jọ ẹdìyẹ yìí wo ló ń làágùn tẹ́dìyẹ bá làágùn máa rí máa rí gbogbo ara ẹ̀ ẹ̀ ṣe anything tó bá capable wá sọ fún mi pé ẹ̀ capable màá ti gbéṣẹ́ fẹ́ lómi. eré ìbò àtàwọn boys kò kó bọ̀ dání ni ẹ̀ mọ́ lò tẹ má lè mú obìnrin lásán lásán i'm disappointed. alaye ẹ̀dẹ̀ mọ ọmọ tuntun ṣàkóbá jẹ o torí pé ní ká mọ ọmọ yẹn alive gangan ló ṣe jẹ́ kó wá difficult ó dàbí ẹni pọ́lọ́ ń wà lẹ́yìn ọmọ yẹn. serious Oscar, yàtọ̀ kí ni ti talk too much òun mọ́jú kó máa sọ̀rọ̀ lọ tí bóyá sọ̀rọ̀ òun fún mi respond òun fún mi give and take ló ṣíwó nìyẹn kó mọ̀ mọ̀ sọ fún mi pé ẹ torí mo oníkẹ́ ṣoṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣoṣẹ bẹ̀rẹ̀ ni so kí ni difficulties ẹ̀. Eh? tell you listen attentively ṣe you share ṣe yẹn tìyín nìyẹn ẹ ṣe fẹ́ lọ and i'm going to give you 48 hours okay i want that girl alive. ògbé bọ̀dá yìí forty eight hours kàmá bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn ẹ máa wẹ̀ yín mo mú dé tán ọ̀sán guys. Calm down. I can feel your pains. Owó yín sọ̀rọ̀ sí mi àbí. You are the one who give this guy chance. He came here to come and talk to us anyhow. Sherry, kò sí bí ìrùkù alágbàro ṣe lè gùn tó. Ẹni tó gbé oko fún lọ̀gá ẹ̀. Bàbá ó tún wá ń sọ pé àkọ́ I'm bọ̀dá ni. Ṣé o mọ èèyàn tí mo ti fi bọ́ mi yí paṣá? calm down. Aláìní kó máa yí o. Ajá tó ń jẹ́ ẹgbẹ́ tó bá ní sọ́kà òwe yé mi ó yé mi nǹkan tẹ́mi náà fẹ́ kó yé yín ni pé ìlà ò ní ga dáadáa títí kó kájọ onírè lọ kò pọ́sibò èèyàn dẹ̀ máa ń wá ọ̀rẹ́kọ̀rẹ́ ni a kì í wọ́takọ́ta kọ́sítọ́mà ó ń fún wa ní jíjẹ ni nípa yẹn ti. ọ̀bà ẹ̀jẹ̀ gbé wa pọ́nà fún lọ́nà wọn nìyẹn o. ó ti fún wa ní forty eight hours. forty eight hours. yeah ó dẹ̀ count. ọwọ́ kí n bẹ̀ ní sáà kéèké. wọ́n tó bá lè ti dá kí n tún bẹ̀rẹ̀. Nice. Nice. mọ̀ sá máa sá lọ sórí àkórí ẹ̀ ti dà àṣé òtí ẹ̀ lè sá ló ń dà wá láàmú látàrọ ọgbẹ́ni níbo ni wọ́n ti wá ta ní ẹ̀gàn abẹ́ ìwò sábẹ́ ìṣe jíjẹ́ ńlẹ̀ kókó sí lọ́jọ́ jà máa lọ síta máa lọ. ọgbẹ́ni mo rò gbá yẹ ní ẹ̀rín mo rò pé ó máa fo ni ó máa fo kábàkábà. owó sì owó bí ṣáàtì olùsàrè tó bọ̀. ọ̀lẹ́ òṣì pẹ̀lú gbogbo eré ẹ̀ náà àṣé o ti ẹ̀ lé rárá léèrà kan ti jẹ́ ọ̀lẹ́ òṣì. ìdílé ẹja lọ wẹ̀ fún ẹ lé ìdílé bá lọ wẹ̀ ń lé ọ̀bù gbé gbogbo kí ní jàre owó èyí ṣáwọn náà ló ládùn gbogbo yìí gbé ìdílé gan bẹ́ẹ̀ wọ́n lọ wẹ̀ ẹ́ lé àmọ́kọ́ tó ṣe ti àdúgbò nítọ́ ní tó lé jọ ní àlọ́ pẹ̀ fún ẹ. máa gbé láàbù ẹ. ọ̀rọ̀ ọmọ tó ń wá àjùlá dáhùn. máa ké lọ́ngbà yẹn. a pa náà sìgá lójú ẹ sí. ó ti dé bus stop. tó ti dá kàbóyìn ké. mo ní kó yẹ ké mọ. lọ bí balẹ̀ rè. a pa náà sìgá lójú ẹ sí. aláyé ẹ̀wẹ̀ nu lẹ̀kẹ́ wẹ́nu ọkọ̀ o. ẹran rèé o. ẹran rèé o. ẹran rèé o. Oscar. Good job. A soldier. Bàdàdà ẹ̀yin tún ní. Mo sọ fún ẹ, ìpàdé wa tí mo ní kí n má bínú. kí ni kí n má bínú rẹ̀ jókòó ẹ̀rù ìbá ẹ̀ ẹ́ kò dá gbogbo wa láàmú ó sọ fún ẹ ojú máa kanra ẹ̀dẹ́ yìí ṣùwárí ibi tó jókòó sí yẹn àyè mi ni ṣé wọn lo ní ni. èmi kọ́. sọ fún mi pé ìwọ kọ́ lo ní. èmi kọ́ ni mo ní. sọ pé èmi Dámiláre ni. ẹ̀yin Dámiláre lẹ ní. good mi láì tó ṣe ṣe náà fine girl bíi tiẹ̀ ẹ ṣe. tó ṣe wá ṣẹ̀ṣẹ̀ hmm. pẹ̀lẹ́. ẹ ṣe sá. oògùn ò ṣe ò ṣe kò dà wá láàmú ọ̀nà pọ̀lẹ́ ọ̀ ó má ṣe nǹkan fún mi. má ṣe. má ṣe. Wá ṣe. Má ṣe. Good girl. <laughs> Ọmọ tó dáa ni, ó náà wá ṣe. Ṣé bìlíf kó máa ṣe? Ọmọ dáadáa. Good. Ṣèbí lọ́ọ̀yà tẹ́lẹ̀ méjì jọ ń ṣe kùrù mo fẹ́ kó pè wàá sọ fún pé o ti rẹ́ẹ̀dì láti gba àwọn properties mi kó fún ẹ document ṣe ti bọ́ ṣe document ẹ̀ tí mo ṣe bá gbà lọ́wọ́ ẹ̀ má wọlé èmi máa gbà. àmọ́ pẹ̀lẹ́dà rẹ̀ wò ń lọ́wọ́ ẹlẹ́dà gbé ẹlẹ́dà yẹn tó mọ òní nọ́mbà lọ́ọ̀yà lọ́wọ́. òní nọ́mbà lọ́ọ̀yà fóònù ẹ̀dá. ìgbà táwọn ọkùn tán lẹ́nu lórí mi ti sọnù. fóònù ẹ̀ lélẹ̀ máa tẹ nọ́mbà yẹn sínsìn temaki. Láìlẹ̀! Mo máa pariwo lè ọmọ gidi ni. Ṣé ẹ ti dá ẹ nọ́mbà? Láìlẹ̀! Ẹ má pariwo mọ́, ọmọ dáadáa ni. Mi sì máa o, tó bá gbọ́n àwọn boys mi ò nice, ó ti yẹ, máa gbọ́n, bí n sìn kò act fún mi tó ti yẹ wọn ra kó sọ̀rọ̀ kò dẹ̀ sọ ní pé ti rẹ́ẹ̀dì ẹ̀kọ́. Hello? Ta ni mo bá sọ̀rọ̀? Ẹ ká sọ. Oh, nurse Ọmọbóníkẹ́ Um, nọ́ọ̀sì ọwọ́bọ́nìkẹ́ uh, ẹ calm down ẹ fi ara balẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló ń ṣe yín ohun yín gbọ́. kò sí nǹkan kan kàtá ló mú ẹ ẹ lọ́ọ̀yà ẹ jọ mo fẹ́ wá gba dọ́kúmẹ́ǹtì um, wíìlì tí chief tán fún mi ni. ok ẹ fẹ́ wá gbà á. ọ̀sẹ̀ bí mi ṣàlẹ̀ mo ní mo ṣàlẹ̀ ṣe bó ṣe wù mí. Oh, ok gan now kò lè possible mọ́ lé mi but tí ó bá ti di ọ̀la ẹ wá bá mi lọ pé ṣebí kí n ti fún yín ni. màá wọ́n sàn. alright no problem kẹ́ ẹ take ara yín ṣe gbọ́. ẹ ṣe sọ àtẹ̀yìn náà. alright. ọ̀pẹ́ ló máa ṣe nà ọ̀sán mú I don't think it's the right time láti wá by dọ́kúmẹ́ǹtì ẹ̀ náà.

ẹ jẹ́ kí n lọ gba balance wa wa. ọ̀gbẹ́ni lọ kó bò. lára ìtura balẹ̀ báyìí ẹ́ lára ìtura balẹ̀. dàásù. ó yá ó yá ó yá jó. tẹ́tà wọn kò gbà jù. màmá rẹ̀ yẹ kọ́ màrí jó fún. jíde kó jọ ojú kókó olùbọ́ọ̀dì kò ṣe àṣàṣù. ẹ bá ti ẹ bá ti ẹ bá ti jó fún wa ọ̀bẹ̀rù. a máa sọ̀tà ara wọn ní weekend kí wọ́n máa lọ bá di weekend àrí lọ. You need to just tell me what's going on with me. Because, as in, I can't just figure this out. Bóyá ṣe fún mi ní last week lele. kí ló dé? See, wait, as in, just let me tell you something. Kí wọ́n jẹ́ pé bí o ti láwọn rí fúnra ọ̀tún ló rí níbi kan, just tell me. Then I know what to do because I, I I don't know what is wrong with you. When ẹ ṣe fúnlẹ̀ in the last week. Okay, this week again. Kí ló dé? Ó fi àjẹ́ mi mẹ́. Má bẹ̀rẹ̀. Kò sí wàrà. Má wà wà ṣó. Má bẹ̀rẹ̀. Àkọ́kọ́, wọn náà rí pé mo láyè jẹ. Ẹlẹ́ẹ̀kejì, iṣẹ́ mi but I promise you this time, weekend, I ma sọ fún bàbá bẹ́ẹ̀gì. Ó fẹ́ra, wọ́n ló bọ̀. Here. Ẹ ọmọ kan bó ní kẹ ẹjọ́ ìpínlẹ̀ ọlọ́run ẹ má bínú ẹ ti mọ̀ pé ẹ̀yin obìnrin ọ̀rọ̀ yín so ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ṣe ẹ bá mi sọ̀rọ̀ lánàá pé ẹ fẹ́ wa but ṣùgbọ́n a problem ṣá ẹ̀yin ah, lẹ́ni so who are who am I to to say no to your property bẹ́ẹ̀ kọ́ máa ní láti ṣe ọkọ̀ fún mi ẹ máa ní láti sign. mi ò ṣe fọ́nà. all right. Um, charge. Equivalent. Sorry. Okay, I think I, it's a. Okay. Um. Okay. ẹ̀kọ́ máa ní láti bá mi èsì gbẹ̀sọ̀ ń sí bíbá yẹn. ẹ sáǹtì bíbá. ibíbá. ẹ ẹ bẹ̀rẹ̀ ọgbọ̀n jáde. ok ẹ máa ń dàbí sáǹtì bíbá yẹn. ok ẹ mọ èmi náà máa ní láti prove my whole situation. no at Um, here is. Ehm, àmọ́ tí mo kàn máa fún yín ni wípé ẹ ṣe jẹ́jẹ́ kí ọlọ́run adẹ̀rọ̀ yọ ṣe ti gbọ́ so congratulations once again. all right you are free to go now. Ẹ káàsán. Barrister you are welcome. Báwo ni ìtọ́jú? So ìgbé I think she will have So that is the reason why I go. Okay. So can you continue? tí. Ehm, ẹ jọ̀ọ́ nǹkan tí máa mi arrange àwọn guys yẹn. Okay. Nǹkan kan máa mi ṣe I I I don't I'm not sure she's fine. Ah. ah. Okay, mo Okay. gbọ́, mo ń gbọ́, mo ń gbọ́. Mm, so nǹkan tí máa Okay. fíṣì nǹkan tó ń ṣẹlẹ̀ house. Okay. Láti gbà mo fi. Ọmọ pẹ́ṣẹ́ ti wà nìyẹn. Kò sí problem. Má wọrí uh, I'll get back to you. Okay, All right. Okay. <clears throat> okay. Akin. Ah, bá mi ní ọ́fíìsì mi nísinsìnyí. There is an emergency. Akin iṣẹ́ kan wà pé má bá mi ṣe right now good máa fẹ́ kó bá mi arrange àwọn boys ẹ and as soon as you are done with it I will let you know. All right. All right, go ahead. very very very very that's all ah that's that's all good àwọn ọmọ ìyá àwọn ọmọ ìlọmọ. Ọlọ́run. Ọ̀pọ̀ ẹnu máa ẹ́ ní sórí ìwà. Ọmọ àsìn. Rìnrìn bó ṣe wù ẹ́, yan ṣe bó ṣe wù ẹ́. Ó ti dára wa súnmọ́ àlàyé. Farabalẹ̀ kò sí ọ̀kan. A ti jọ rẹ̀ náà. Ṣáà jà ní. Bẹ́ẹ̀ ni náà. Ìjọba ń wà yìí. Ṣé káàdì? Bẹ́ẹ̀ni má lọ dájú pa o. Mo tiẹ̀ ti ń pè lẹ́sẹ̀ <laughs> Yáàni. Ẹ̀mí máa gbé lẹ́sẹ̀ mi. A ti dọ̀rẹ́ ẹ̀ tó mọ̀. Lóhùn ni. Yẹ́rù àríwá. Ọ̀fáàmù. Ah, ó jọ o. Ṣọ́ọ̀kì bàtò mi ẹ̀kọ́ kan tẹ̀lé wa. sọ. bàbá ìfilẹ̀ bó ìwà ẹ̀ wá dúró síbi tá a máa fi jókòó. mo dá wa. o lè ṣe shit. jókòó jókòó dẹ̀ra. tí bá tẹ̀lé ẹ débi tí bá yín wọn tí ó bá ń wọn wọn máa ń nà wọn ṣẹ. ẹ ti ẹ fi ilẹ̀ tó bá wá máa wá wọn. ó yá move. move bí orí kò rí bá rí wọn ni kò sáré ọlọ́run. kó bá yẹ wà rí yẹ wà rí yẹ wà rí. Man, cause for celebration. Let's go, Jay. Mission accomplished. Cause for celebration. Let's go, Jay. Yeah. Cause for celebration. Cause for celebration. Tí mi ò dájú pa, àkóbẹ̀ náà, àsó.

two hundred k additional. ayọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ́ wíwá ìlú ìyá ẹ̀ṣẹ̀ tó jẹ́ wíwá ìlú ìyá ọjà wa ti fi lọ́wọ́ rẹ̀. ask Leave him! Let's go! Leave him! Let's go! Please stop. Drop it. Lay down there. Go down. Àwọn band out ni students ni wa students ni wa students ni wa àwọn band out students ni wa sẹ́. Oh, yes, I am. I'm a student. I'm a Quiet! Ah! I'm a student. Move, move. Move. This is my plane. Move. Move. àyíká làwọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú ọ. sunmi sunmi sọlá àyíkálá wọn dájú. kọ́ńtà ṣáàbì kíkọ́ sí mi ṣáà. ó sọ oúnjẹ ráìsì ni mo sè ṣe máa jẹ ráìsì. Ah, ráìsì sọ máa jẹ noodles bẹ́ẹ̀ kí n máa ṣe ráìsì àti noodles. ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo ṣọ́ wíwí ẹ̀rẹ̀ ẹ̀dá mi mo dúpẹ́ o. mo ṣorí ẹ̀rẹ̀ ẹ̀dá mi mo dúpẹ́ o. Ah, kí ni ayé ah. ni. even to understand eh, eh. no more ọ̀pẹ́ máa sọ pé mo tún ti bẹ̀rẹ̀ ẹ wò kí n jẹ tó kó sọ̀rọ̀ ẹ kọ́kọ́ dìde kẹ́ bá mi jó ní dìde kẹ́ bá mi jó mama dìde bẹ́ẹ̀ jó lẹ́ni ìtò òsọ i don't know i will talk to you later jẹ́ n bẹ́ẹ̀ jó. kí ẹ wá bá mi kọ orin tí mò ń kọ wípé. mo ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o. ẹ ẹ mo ṣoríire o ẹlẹ́dá mi mo ti tó dáa kí ló wá ṣẹlẹ̀ gangan kí ni rísìtà ṣe jọ sọ fún mi. àbí ṣẹlẹ̀ first of all mo fi kọ́kọ́ fẹ́ dúpẹ́ lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ mi mm-hmm. wípé ẹ dúró tì mí nígbà ìṣòro mm-hmm. ẹ dúró tì mí nígbà ìpọ́njú mm-hmm. ẹ dúró tì mí nígbà tí mò ń sọ pé you won't understand. <laughs> wọ́n náà ti ẹ̀ bọ̀ ṣẹ́ra rẹ̀ èmi ọmọ bóníkẹ́. Mm àti olúwaṣẹ́gun tèmẹ́nìkan. Mm-hmm. a ti ṣe kẹ́nẹ̀ mm-hmm. a ti parí ìjà. Mm-hmm. Ah. ìgbà tí a parí ìjà kan ṣé ò ní dúpẹ́ lọ́wọ́ èmi. mo ti kí yín. Ah, olúwaṣẹ́gun mo bẹ iyọ̀ kan gbà. sóyá ọyá jẹ́ ká kọrin ó ṣe oríire ẹlẹ́dá mi mo dúpẹ́ o. kéńgé ó ṣe oríire ẹlẹ́dá mi mo dúpẹ́ o. ẹ má fi dè tí mi ẹ wọ́n ti ká sọ̀rọ̀ nípa aṣọ tá a máa mú fún wẹ́ẹ́dì ẹ jókòó aṣọ wo lè ẹ àyíká làwọn dájú o àyíká làwọn dájú gbọ̀ngàn àyíká làwọn dájú o súnmi súnmi sọ́lá àyíká làwọn dájú o àyíká làwọn dájú gbọ̀ngàn àyíká làwọn dájú o. ms baby ms baby. ìkókó tó máa jẹ́ káyìdì yẹn á gbóná o ìrìn agbóná gangan tẹ́nitẹ́ni tẹ́kísà máa ń ta tán o tẹ́kísà máa ń ta tán. ìkọ̀kọ̀ tẹ́ máa jáka ìdí rẹ̀ agbóná o ìdí rẹ̀ agbóná gangan tẹ́nitẹ́ni tẹ́kísà máa ń ta tán o tẹ́kísà máa ń ta tán. tani tani tani tani tani o máa kú lani lani lánìí olúkúlùkù no answer. everybody look ojú ọjọ́ ṣú dẹ́dẹ́ àfi bí kurukuru. àwa kò mọ̀ bóyá òjò ni yóò fi rọ̀ àwa kò mọ̀ bóyá oòrùn ni yóò fi ràn. àmọ́ èyí òun ohun o máa gbélé ayé rẹ ṣe o. bóyá àwẹ̀ ṣe rere o. ṣe rẹ ṣe rẹ ṣe rẹ ṣe rere ṣe má nílé ká yóò mẹ́ta parí sàtórí ọ̀la wa ní kò ṣe rere o. Bọ̀ọ́ndà rẹ̀ ló bá ń gbọ́dọ̀ gbogbo bọ̀. Torí ọ̀la àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o sunmi sunmi sọlá àyíkálá wọn dájú o àyíkálá wọn dájú gangan àyíkálá wọn dájú o olùwà sunmi sọlá. ìkókó tó máa jẹ́ ká ìdí rẹ̀ gbóná o ìdí rẹ̀ gbóná gangan dánídání tẹ̀kísà máa ń ta tán o ìsà màníta kan. ìkọ̀kọ̀ tá máa jáká ìdí rẹ̀ agbóná o ìdí rẹ̀ agbóná gangan ẹni ń dání ń tẹkísà màníta kan o tẹkísà màníta kan.